الله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسي وإنه لمن الصادقين الحمد لله <clears throat> الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون الله الحمد لله atọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹjẹ tán rẹ̀ kó lọ máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al Yusuf aya thirty three ibẹ̀ náà ni a ti gbé tafsir wa tèmí abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́n kò fi yé wa. àmín. ẹ̀kọ́ ọgbọ́n tó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọdé kí a ṣàfẹ́kù ẹ̀. jẹ́ kó ṣe wá láǹfààní. àmín. títóbi ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أسب إليهن أسب إليهن وأكن من الجاهلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أبعت يدعوى أم بواسر القرآن إتى النبي يوسف عليه الصلاة والسلام الله أبعت يتمام nífọ̀ọ́ sí wẹ́wẹ́ lọ́nà tó ṣe wípé àtúní máa béèrè lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ ọlọ́run òfin nǹkan lẹ̀ nípa ọ̀rọ̀ ànábì Yusuf alayhi salatu wassalam pàápàá jùlọ àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ àwọn tí ń jẹ́ kókó ọ̀rọ̀ nípa ìtàn ànábì Yusuf alayhi salatu wassalam gbogbo ẹ̀ náà ni ọlọ́wọ́n bá sọ nínú al-Qur'an nínú àwọn àlàyé yìí tá a ti ṣe síwájú ọlọ́run ti sọ fún wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anabi Yusuf aleyhi salatu wa salam àtìyàwó ọ̀gá ẹ̀ àtìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Laarin ànábì Yusuf alayhi salatu wassalam àti àwọn obìnrin inú ìlú tí wọ́n ń fi ìyàwó ọ̀gá tí wọ́n fi ń yẹ̀yẹ́ tí wọ́n ní òlójútì ọmọ ọ̀dọ̀ ní tó ń lójú mára ẹni tí mò ń bá gbélé bẹ́ẹ̀ bá rí pẹ̀lú ẹwà tọ́lọ́wọ́n ọba ṣe fún bẹ́ẹ̀ bá lè mára dúró èmi náà gbà yín lọ́gàá ìgbà tí ànábì Yusuf aleyhi salatu wa salam tó kàn kọjá níwájú àwọn obìnrin wọ̀nyí akbarinahu akbarinahu. a ah, wọ́n rí wípé èèmọ̀ ni anabi yusuf nínú ẹ̀dá ọlọ́run ṣètẹ wà la fẹ́ sọ ni àbí gbogbo pípé dáadáa èyí tó ń bẹ lára anabi yusuf ìyẹn lọ bẹ́ẹ̀ ìgbà tí wàhálà yìí wá pọ̀ yusuf lọ́tún yusuf lọ́sì anabi yusuf wá bẹ̀ lọ́hún fìtínà yìí pọ̀ ó wá ń bẹ ọlọ́run ọba wípé kọ́lá kọ́lá rọ́bì. قال رب السجن أحب إلي مما يدعونني إليه قل قال رب السجن أحب إلي مما يدعونني إليه قال رب السجن أحب إلي مما يدعونني إليه النبي يوسف عليه الصلاة والسلام pẹ̀lú àníyàn pé ó fẹ́ gbé ó fẹ́ dáàbò bo ìgbàgbọ́ ẹ̀ torí wípé ìgbàgbọ́ wa gbogbo nǹkan tí ó bá lè bà á jẹ́ a gbọ́dọ̀ sá gbogbo nǹkan tó bá lè gbé wa lọ sínú ẹ̀ṣẹ̀ bó bá ṣe wípé ìrìn kan la máa ń rìn tá a fi máa ṣe lọ́hún a gbúdọ̀ pa ìrìn yẹn tì tó bá ṣe wípé àwọn ọ̀rẹ́ kan la ní tá a jọ máa ń rìn kò wá sígbà tí ìrìn bá pa wọ́n pọ̀ a máa ṣe lọ́hún ká jìnnà sáwọn ọ̀rẹ́ náà bó bá ṣe wípé ààyè kan la máa jókòó sí gbogbo bàtà bá ti jókòó sáàyè náà. iṣẹ́ lọ́hùn ó máa ń pọ̀ nínú tá à ń fojú rí àbí tá à ń fetí gbọ́ àbí tá à ń sọ lẹ́nu kájìnà sírù ìjókòó bẹ́ẹ̀. أحب إلي مما يدعونني إليه àbí àtàkéèsì ni wípé nǹkan kan ń bẹ tá a bá ti wò ó ó máa ń mú wa sí nǹkan náà àdúgbò kan là ń gbé láti wà tá a ti kó dádúgbò yẹn ṣíṣẹ lọ ó nínú ayé wa àdúgbò tá à ń gbé àìgbọ́pọ́n pèrú ń àìrí dáadáa tọ́lọ́hún ṣe níbẹ̀ àfẹsẹ̀ kakókòrò mẹ́. àbínú ilé kan là ń gbé ni ẹlòmíín bẹ ilé tí ń gbé ṣọ́ọ̀bù bíi méjì ló ń bẹ ń bẹ ìkan wọ́n tọ́tí ìkejì wọ́n ta púùlù èyí ni ó kọ́kọ́ kàn kó tó wọnú ilé. nígbà ọba tí wọ́n á wọlé yàrá ń lọ bí ogún níbẹ̀ àwọn ọmọbìnrin wọn àròsọ mọ́yà àwọn ọmọkùnrin wọn àwọ pátá nìkan ṣòkòtò a máa nídìí wọn wọn adirun wọn àfi ẹtí ẹtí àwọn tí ń gbé nìyẹn ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara ànábì yusuf alayhi salatu wassalam èyí bá ànábì yusuf ṣe yẹn tó lágbára ni lérí wípé òun ò fẹ́ ṣe zìnà bóun bá ń bẹ nínú ilé pẹ̀lú ìlérí tíyàwó ọ̀gá yusuf tó ṣe wípé òun ó padà lu ẹ̀wọ̀n ni àyàfi ní tóun pè ọ́ sí kò ṣe bó o bá ṣe ó padà lẹ́wọ̀n anabi yusuf wá bẹ̀lẹ̀ ń pé kó o tó fi mí sẹ́wọ̀n kọ́lá rọ́bì sẹ́jìnú àhábù ilayí. kọ́lá rọ́bì sẹ́jìnú àhábù ilayí. anabi yusuf nílẹ̀ ọlọ́run ọba ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àtijínù ẹ̀wọ̀n yẹn gan-an. àhábù ilayí. olówùmí jùlọ مما يدعونني إليه مما يدعونني إليه ẹ̀wọ̀n yẹn àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní kọ́ọ̀lá rọ́d àtijínú ayé dùkúlù tijínì àhábò eléyìí pépé yàtọ̀ ń bẹ láàrin àtijínú àti àtàjínú àtàjínú mọ́sídàrú ló ń jẹ́ sájánà fún fíìlì sájànà sájìnà mọ́gàrù nìyẹn ṣùgbọ́n àsíjínù màkánù ààyè yẹn ló ń jẹ́ síjínù ṣùgbọ́n fífi ìyàn síbẹ̀ ló ń jẹ́ sájínù ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀rọ̀ à ń tí wọ́n ké oná ẹni bìlìkẹ́sìrì àsíjínù yóò wá máa já sí wípé kọ́ làárọ̀ bì àsíjínù àìdùnkúlù síjínì kí n wọ ẹ̀wọ̀n kí n wà nínú ẹ̀wọ̀n. àhàbò ilé yìí. ó wù mí ó tẹ́ mi lọ́rùn púpọ̀. ní máa yáda òun náà ní ilé yìí. ju tí wọ́n ń pè mí sí yìí lọ ẹwà anábì Yusuf anábì Yusuf torí kó fẹ́ sáfẹ́ṣẹ̀ olùkóhùn sì wà ní pamọ́ àṣé ẹ̀ṣẹ̀ rírí ní máa ṣáájú ṣùṣùbù sínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń rí ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ níjọ́ àkọ́kọ́ tó o bá rí tí mọ́ni bá ti ń bẹ lára ẹ̀ ó ní àwọn ṣùgbọ́n láì ọkàn rẹ̀ ó kọ́ ó tún dijọ́ kejì ó tún rí ó dijọ́ kẹta ó rí ó dijọ́ kẹrin ó rí ó dijọ́ karùn-ún ó rí bẹ́ẹ̀ kóṣù kan kò ní í jọ ẹ̀ṣẹ̀ mọ́ tí o bá sì ti do ẹ̀sẹ̀ mọ́ lójú àti rọ́ọ̀lù kò ní ṣòro ló fẹ́ pé nínú ọ̀nà tí a fi ń dáàbò bora wa níbi ẹ̀sẹ̀ òun ni ká sí rírí ẹ̀sẹ̀ àmọ́ láwùjọ tá a wà ibo la ṣe fẹ́ ṣe fóònù tá a gbé lọ́wọ́ sùndúkù ṣayatin bẹ́ẹ̀ ni mi bá ń tẹ fóònù látara ọ̀dàlẹ̀ ìbàjẹ́ ló ń wò ń bẹ̀ ibi fóònù náà lẹ̀ṣẹ̀ ti di fúfú yẹ fẹlòmíì kò sí tí ò dáwò níyapa aṣọ ọlọ́run lórí fóònù bó o bá ti wá wò ó nàvọ̀ríyàn tí o bá ti túmọ̀ tẹ́tẹ̀ má tẹ̀tìbìkíyàn àmàlíyàn pírátíkà rẹ̀ náà kò ní ṣòro fún ọ yóò fúyẹ́ anabi yusuf aleyhi salatu òun bẹ̀rẹ̀ níbi àìmọ̀ rí ẹ̀ṣẹ̀. lọ́kàn ń fà síbẹ̀ kó mọ̀ rárá ó tẹ̀ ń lọ́rùn ọ̀nà kan tó ń ti lè má fi rí yìí náà kó wà lẹ́wọ̀n ó tọrọ bẹ́ẹ̀ látara wípé ó fẹ́ gbéra rẹ̀ jìnnà àwọn afọ ń wípé ẹ̀wọ̀n èèyàn máa tọrọ kọ́lọ̀ ń lu ẹ̀wọ̀n ni. pé só dáa kí ẹ máa ní ọlọ́run dóun ó lo láyé o là kì í sàdúrà tó dáa kẹ́nìkan wà ní ẹ̀dá pẹ̀sẹ́ àmọ́ bóun bẹ̀ lọ́hùn kóun tó jáde láyé òun sáfẹ́ òun fẹ́ tó ẹ̀wọ̀n wò là eléyìí ti ṣe ẹ̀rí láti lè sọ pé kéèyàn máa tọrọ ọdún nǹkan bẹ́ẹ̀ fún rẹ̀ àmọ́ eléyìí ń sọ ipò àwọn ànábì ọlọ́run lérí pé kò sí tí wọn ò lè sacrifice látara pé wọn ò fẹ́ ṣubú sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan ẹ̀wọ̀n kọ́ ló wù ànábì Yusuf ìdóhùn ni wípé kóun ó kúrò ní agbègbè ibi ẹ̀ṣẹ̀ kọ̀dẹ̀ síbi tó lè dúró sí tójú kan fi sẹ́wọ̀n lọ torí pé ọ̀dọ̀ olówó rẹ̀ ló wà kò lè kúrò mbẹ̀ àmọ́ tá bá fi sẹ́wọ̀n ọ̀ǹdà olówó ẹ̀ náà ló sì wà ṣùgbọ́n kò ní láǹfààní àti mọ ẹjáde ìpìlẹ̀ta pé yóò rí ìkórè. jama ẹ wo hakikotul iman hakikotul pápápá nǹkan ní ọlọ ọba tó Yusuf náà àwọn kan ó ní òun máa ń ṣe nǹkan kan tó ná mọ̀ pé ṣe yìí gbogbo ìgbà ló ń wá máa pinnu pé òun ò ní ṣe é mọ́ ṣùgbọ́n òun ò lè má ṣe kí ni nǹkan náà òun náà ní táwọn iléèbó ń pè ní masturbation àti ìsìmínà kí ọkùnrin kọ́ máa tú láti ara rẹ̀ títí ní kọ̀rọ̀ tí ò sẹ́nìkan pẹ̀lú ẹ̀ títí tí nǹkan ọmọkùnrin ò fi sẹ́rẹ̀ rẹ̀ òun ti lóun ò ní í ṣe mọ́ ṣùgbọ́n ojúmọ́ kan ò lè mọ́ òun ò ṣe ẹ dákun ẹ gbà onímọ̀ kí lòun ò ṣe tóun fi lè jáwọ́ mẹ́ mo ní àkọ́kọ́ irú fóònù wo ló ń lò ó ní android phone ló ń lò ọ subscribe sáwọn oríṣiríṣi ìwòkuwà bí ó ní bẹ́ẹ̀ mo lò lè filẹ̀ ntójú bá ti ń rí lójoojúmọ́ ó máa ń fúyẹ́ lórí ẹ̀mí. lẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá ń rí lójoojúmọ́ tó ń rí yóò fúyẹ́ oníṣẹ́ tó ń bá tọrọ àforíjì òun ṣe ṣàkófúnlẹ̀ òun tún ṣe mú ní òní fi ọ̀ǹtì lọ sọ fóònù yẹn lọ sọnù kọ wá lọ ra tẹnẹsọ bẹ́ẹ̀ tó yẹ pé òdo ṣẹ́ tó lè ṣe. O náà ni wípé kákà pè ọ́ kó o sì pè yàn kódà tí kọ́ọ̀lù bá wọlé gan àwọn eléyìí tán máa fi rọ́bà báńdì tán fi ń wé òní kò wá tí kọ́ọ̀lù bá wọlé ńgbà míì tó lè pín tó lè tó lè fọ́nká tọ́sẹ̀ tó máa tà á ìwọ lóyún láàrin bí oṣù kan ó rí kó filẹ̀ ọmọ ìyá ẹni pé yóò lè bí ẹ̀ ẹ́ ṣe wọ́n náà nì ṣùgbọ́n bàtọ́ lọ́run ṣàánú rẹ̀ tó fi tó tẹ̀lé dáwì òun lọ́fẹ̀ẹ́ náà rẹ̀ sọ pé òun stop nǹkan yẹn alákèsí pẹ̀lú fóònù táwọn gbé lọ́wọ́ o ṣé ẹ rí táwọn bá ń wò táwọn rí lójoojúmọ́ ẹni tó pààyàn kì í ló bẹ̀rẹ̀ òun náà ó ti wo fíìmù bí wọ́n ti pààyàn rí àbí kóun náà tẹ̀lé wọn lọ níjọ́ tó pààyàn kan tóun náà ti rí títí tí nǹkan yóò fi fúyẹ́ lẹ́mẹ̀jọ ẹ̀yà anáwọ̀ ni máa wo nǹkan báyìí ó ní agbára púpọ̀ lórí ẹ̀mí tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kíyèsí ń tà ń wò ó ọ̀pọ̀lọpọ̀ òbí ló bá yẹ ọmọ jẹ́ nínú ilé àsìkò ọlídé ló tún dé twenty four seven fíìmù ni ẹni tí ò ní tẹlifíṣàn lé gbogbo kó wá lóní fóònù ẹlẹ́yà ń wò ó ẹni tí ìṣẹ̀lẹ̀ à ń wò á máa wò kú wò á máa rírì kú rì ìbàjẹ́ yóò wá fúyẹ́ lérí ẹ̀mí ìbàjẹ́ yóò wá fúyẹ́ lórí àwọn èèyàn lè ké jù bẹ́ẹ̀ lọ ìbàjẹ́ òní tóbi láti sọ lórí ahọ́n látara tó ń fojú wò èèyàn lè ké jù bẹ́ẹ̀ lọ kó lọ lè ké jù bẹ́ẹ̀ lọ lọ́kùnrin àbí lóbìnrin ìbàjẹ́ òní wúwo fún láti ṣe látara tí ń wò anabi yusuf aleyhisalatu wasalam ọlọ́run ọba tọ́ sọ́nà ó ní pé kọ́ọ̀lù àrọ́bù. قال رب السجن أحب إلي Onídọ̀ ọlọ́run ọba mi kí n wà nípa mọ́, kí n má rírì kú rí mọ́. أحب إلي. Mo mà nífẹ̀ẹ́ sí yẹn púpọ̀. مما يدعونني إليه. Ju tí wọ́n ń pè mí sí yìí lọ. وإلا تصرف عني كيدهن. Ìrẹ́ ọlọ́run ọba tó bá là mí tó o bá bá mi ti ète àwọn obìnrin wọ̀nyí tó o bá ti dànù fún mi pẹ̀lú kó o jẹun wà lẹ́wọ̀n. àsìbò ilé yìí. àsìbò àmì ìlú nínú àlùmọ́yè ó mà ṣeé ṣe kẹ́mi mi náà tí mo bá ń rí lójoojúmọ́ tí wọ́n ń pè mí tí wọ́n ní mo dá pọ̀ ìwọ ló rẹwà tó báyìí tèmi náà ń wò wọ́n. táwọn náà ń wò mí lójoojúmọ́ ó mọ̀ ṣe é ṣe kẹ́mi mi ó fà sọ́dọ̀ wọn. wà á kún mi náà jáhìlì. èmi náà ó máa padà wá di ọ̀kan nínú ẹni tí ó mọ̀ ń ti ń ṣe. jàmá ẹ̀kọ́ nìyẹn ẹgbẹ̀rún afáǹfúrúnlá kò ní í ṣiṣẹ́ nígbà tó ṣe pé o kúrò níbi àbúrú o jòkó síbẹ̀. pẹ̀lú àwọn tí wọ́n ń ṣaburú ẹ̀dọ̀dọ̀ ń sùn ẹ̀dọ̀dọ̀ ń jí ẹ̀dọ̀dọ̀ ń wo aburú ọwọ́ lọ́ra tẹ̀síwá one million aṣàkàfọ́rọ̀ láyà ó ní filẹ̀ o. àyàfi ká sá fún aburú ẹ̀kọ́ nìyẹn látara anabi Yusuf tánàbí ọlọ́n bá lè sọ bẹ́ẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá mọ́lẹ́mí làwọn anabi ọlọ́n ẹ̀mí wọn mọ̀ jù tiwa lọ ẹ̀sùn máa ń bẹ fún wọn ààbò ọlọ́n bẹ fún àwọn anabi ọlọ́n síbẹ̀síbẹ̀ anabi yusuf sọ wípé wà ilà tasrifu anni kaydahun. wà ilà tasrifu anni kaydahun. sílẹ̀ ọlọ́wọ́ ọba tó o bá là mí tó o bá bá mi ṣẹ́rí ète àwọn obìnrin wọ̀nyí tó bá là mí níbi ète wọn. àṣùbò ilé ìhì. ọmọ ìṣeéṣe kọkàn tèmi náà kó fà sọ́dọ̀ wọn níbi bàjẹ́. wà á kún minal jahili. ó mọ̀ ṣeéṣe kébí náà padà dọ̀kan nínú àwọn tí ò mọ̀ tí wọ́n ń ṣe mọ́. fastajaba lahu rabbuhu. èèyàn là ń sọ ẹlòmíà sọ pé àfáà lòun òun àtobìnrin olóbìnrin wọn àjọ wà nínú ilé wọn aláwọn ń ṣàdúrà fún nípa sófo ẹlòmíì àti ẹ̀bá débi pé àwọn fẹ́ sí gbẹ́rẹ́ sí oníyàwó lẹ́yìn kó bọ́ra lẹ̀ àbí pásítọ̀ tí ń wẹ obìnrin lódò ìmánì wo ló bá débẹ̀ tí ń hó ọṣẹ ti lórí tóbìnrin bọ́ra lẹ̀ ní òòrùn a sì tún rínú àwọn àfáà náà tí wọ́n ń sọ fáwọn obìnrin olóbìnrin pé ìwẹ̀ lọ́rọ̀ wọn jọ mọ́ àti ìmọ̀mì ìdíyín tó táwọn ànábì ọlọ́wọ́n bá ní ẹ ànábì Yusuf ẹ̀mí rẹ̀ mọ́ kò ní ṣèbàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní lọ lọ mọ́jẹ̀ mọ rí bàjẹ́ lójoojúmọ́ kẹ́mi ní má bá fà síbẹ̀. ìyẹn ló fà á tó fi jẹ́ pé nínú Islam. ká má ba àṣubú sínú ẹ̀ṣẹ̀ islam gbófin kalẹ̀ bóbìnrin ó ṣe máa múra ẹ̀bùn òwò ara yín nǹkan méjì lóbìnrin ń bò wọ́n á bò òhò wọ́n á tún bu torí méjèèjì ni máa ń fani lójú yóò bo òwò rẹ yóò bu ọ̀ṣọ́ ẹ̀ bàbá dúró káwọn obìnrin ó dúró lẹ́yìn kẹ́yìn obìnrin ọkùnrin ó dúró níwájú gbogbo nǹkan wọ̀nyí islam nìkan olóògbé kalẹ̀ fún wa ká má bà á sínú ẹ̀ṣẹ̀ anabi yusuf aleyhi salatu wa salam anabi ọlọ́run ọba ní síbẹ̀síbẹ̀ onírẹ̀ ọlọ́run tó o bá là mí ní kèké àwọn obìnrin. àtúbù ilé ìhìn. mo máa lè ṣubú. ọkàn mi lè fà síbi ìbàjẹ́ lọ́dọ̀ wọn. wà á kún minal jahili. ó ṣeé ṣe kí n padà lọ ọjọ́ kan nínú ẹni tí ò mọ tí ń ṣe mọ́. fastajaba lahu rabbu. ọlọ́run ọba ànábì yusuf ó sì gba àdúrà yusuf. fasọ̀rọ̀ fánù kaydahun. ọlọ́run ọba ó wá bi ète àwọn obìnrin wọ̀nyí ó bi ète wọn ó bì dànù. ó la Yusuf níbi ète náà ọ̀nà wo lọ́wọ́ ọba fi la ànábì Yusuf níbi ète onáyẹ̀ni pọ́lọ̀ ń gbàdúà ànábì Yusuf àdúrà wo la ànábì Yusuf tọ̀ ọlọ́dọ̀ ọlọ́pẹ ọlọ́jẹ́ ń wà nípamọ́ ìríkùrí mọ̀jẹ̀ máa rí ìgbọ́kúgbọ́ yìí ní ìfẹ́ máa gbọ́ kí n bá a lè dáàbò bo ímánì mi ọlọ́run ọba ti gba àdúrà ànábì Yusuf. sọ̀rọ̀ fáànù kẹ́yìn dàhùn. ìgbà mi ń bẹ́ lómi àwọn máa ṣiṣẹ́ níbì kan tàdédé lẹ́rìí tó kọ̀wé lẹ̀ yóò lòun ò ṣiṣẹ́ mọ́ owó ńlá ní ti ń gbà mẹ́ ẹni tọrọ ọba wáyé òní pé kí ló dé tó fi kó bẹ́ẹ̀ ní à ah, ìmánì òun òun fi ń ta káàtì ní ẹlẹ́mí òní pé àà ah, ìmánì ìyá òjì ọpẹ́ tó orí tẹ̀mí ah, bóun ìmánì jùṣẹ́ lọ obìnrin sẹ́kítírì ọ̀gá gbogbo rádaràdá ayé ọ̀gá ń bá a ṣe nínú ọ́fíìsì ó sì lọ́kọ nílé ṣùgbọ́n kò ní fi òun lẹ̀ nítorí owó tí rí kí rẹ̀ ó bàjẹ́ kí pípàdé òun ọba kó burú ó lọ́rùn kò fẹ́ lù gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ lára anabi Yusuf anabi Yusuf tí ń gbègbèsè ayé ọmọ ọba nínú ààfin ṣùgbọ́n nítorí pálapàla tójú rẹ̀ fẹ́ máa rí ó sì tọrọ lọ́dọ̀ ọlọ́run wípé rẹ̀ ọlọ́ ẹ̀wọ̀n wù kí n wà nípamọ́ ó tẹ́ mi lọ́rùn ju kí n máa rírí kúrí lọ. Ilá tàṣírí fàánì kaidahun. Fàṣàjá bálahun rọ́bùhù fàṣọ̀rọ̀ fàánù kaidahun. Fàṣàjá bálahun rọ́bùhù. Ọlọ́run ọba ti gba àdúrà rẹ̀ tó tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run. Fàṣọ̀rọ̀ fàánù kaidahun. Ọlọ́run ọba ti gbé gbogbo ète táwọn obìnrin ọ̀hún ti pa tí wọ́n ti hun fún pé ìrẹ̀ Yúsùfù ò lè bọ́ ọlọ́run ọba ó yá ya ìfẹ́ àwọn obìnrin náà. innahu huwa as-sami'ul 'alim. dájúdájú ọlọ́run ọba tí ń gbọ́ àdúrà ní al-alim ọba tó sì nímọ̀ nípa èrò ọkàn kó wà lọ́lọ́run. thumma bada lahum min ba'di ma ra'awul ayat. ليزننه حتى حين àdúà tánàbí Yusuf ṣe yìí ìgbàdọ́ lọ́n wá fẹ́ gba àdúà náà ọlọ́run wá fi sẹ́mi alaziz ọba tí ń jẹ́ ọkọ obìnrin tí ń da Yusuf láàmú àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ọlọ́run bá ní súnmọ́ lẹ́yìn ìgbà náà tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tán tánàbí yusuf ti bẹ̀ lọ́hún. bàdà láhùn min ba'di ma ra'awu al-aya. lẹ́yìn ìgbà náà ó padà wá hàn sí wọn. من بعد ما رأوا الآيات من بعد ما رأوا الآيات lẹ́yìn ìgbà tí wọ́n ti ráwọn àmì àmì tó ń tọ́ka pé ànábì Yusuf kìí ṣe ń dìnnà wọ́n ti rí bẹ́ẹ̀ kí làwọn àmì tí wọ́n rí wọ́n rí wípé ibi tá sọ ànábì Yusuf tó ti ya ẹ̀yìn ni kìí sòun ló bẹ́ẹ̀ fipá bá ìyàwó ọ̀gá rẹ̀ láṣepọ̀ wọ́n rí wípé àwọn obìnrin tí wọn ò bá gbélé ẹnu pé wọ́n rí fírí wọ́n ti ń rẹ́ ìkàwọ́ wọn sílẹ̀ wọ́n rí yẹn náà ìyẹn wá hàn sí wọn wípé níbi tọ́rọ̀ ń lọ yìí in tó lè la ọmọkùnrin yìí tí òfin ní kó sínú páńpẹ́ àwọn obìnrin òun náà ní ká fi sí pamọ́ ó sì ṣe déédéé pẹ̀lú àdúà kánàbì Yusuf tóun ń bẹ lọ ló fi jẹ́ pé tọ́lọ́run bá gba àdúà yóò sọ sínú ọkàn ẹni tọ́lọ́run fẹ́ lò wọ́n ni. àdúrà tó ń ṣe yẹn pé ọlọ́run ràn mí lọ́wọ́ ọlọ́run yóò wá sọ sínú ẹ̀mí ẹnìkan kódà o lè má mẹ́nu rí pé lọ́ọ́ ran ẹni lọ́wọ́ òun kò ní mà gbádùn jíjẹ pé ọlọ́run wá bọ̀ ọlọ́run yóò fi nǹkan yẹn sẹ́mi bọ́lọ́n bá dẹ̀ fẹ́ gbogbo yẹn ti ń kọjá níwájú àwọn sójà táwọn sójà ń sọ pé ẹ máa tó bá di tí wọ́n bá débẹ̀ ọlọ́run fi sọ́kàn sọ́jà pé ń pẹ̀yẹ kí ni ò jìyà bẹ́ẹ̀ kọ́ ẹ ẹjọ́ sá òtún sọ pé torí pé ó ti wà nú kó jìyà fi sọ́kàn ẹni jẹun níyà Yusuf pé ọlọ́run tó tira rẹ̀ àwọn ọ̀gbìn náà ni wọ́n sọ pé ọtọ́ sẹ́wọ̀n ọlọ́run wá sọ èrò rẹ̀ yẹn ọlọ́run sọ sẹ́mi ọ̀gá ẹ̀ ọlọ́run ọba ni súnmà. súnmà bàdá làhùn mi bá dì máa rọ àwùl àyà. ọlọ́run ọba ni ó padà hàn sí wọn nípa nàbì Yusuf kì í so níbàjẹ́. ó padà hàn sí wọn min ba'd. min ba'di ma ra'awul aya. lẹ́yìn ìgbà tí wọ́n rà wọn àmì tó fojú hàn al-hujja èyí tó fojú hàn tó ń túmọ̀ pé ànábì Yusuf kì í ṣe onípàlàpàlà wọ́n wá rí wípé n táwọn lè ṣe fún Yusuf tó lè lá. ọ̀yẹ̀dúnú náà hù hàtàhí. ọ̀gá rẹ̀ wípé n tá a lè ṣe fún náà ni wípé ká jẹ́ kí Yusuf ó lọ ẹ̀wọ̀n hàtàhí fúngbà díẹ̀. àwọn afọ́nimọ̀ tẹ̀sítẹ̀ wọ́n ní hàtàhí fúngbà wo ó ń bẹ́ẹ̀ nu wọn tí wọ́n ní kó lọ ẹ̀wọ̀n. fóṣù mẹ́fà àníyàn tí ọ̀gá anabi Yusuf ní tó fi ní kí Yusuf ó lọ kì í ṣe àníyàn pé ó kó jìyà ẹ̀ṣẹ̀ torí pé kò ṣẹ̀ kò ṣẹ̀ ṣùgbọ́n àníyàn ìbí tó fi ṣe bẹ́ẹ̀ àwọn afọ́nimọ̀ tafsir pàápàá jùlọ àfọwọ́ Imam Abdulrahman bin wọ́n ní liyankọ́tì àbídáàlì kalkaba gbogbo nǹkan tó gbòde kan ẹ eh, Yusuf ní àti ah, ẹ bá rí tí wọn náà ti lọ wò á ah, bẹyàn bá rí ọkùnrin parí ti la ẹwà parí ti la gbogbo ariwo kò lè lọ ńlẹ ńbẹ bá rí. liyankọ́tì àbídáàlì kalkaba wọ̀yàtànà sáàùn náà káwọn èèyàn padà gbàgbé ẹ̀ ńbẹ bá ti ẹ̀ rí yóò kúrò nínú kí ni o yóò kúrò nínú bẹ̀rẹ̀ wọn fa iná ṣe à torí pé gbogbo nǹkan tẹ́ rí yẹn bó ti wulẹ̀ kí nǹkan hàn kó hàn kí báyìí máa pariwo nǹkan yẹn tó ìdá ṣá lámùyásálì yúbùkà wàyùṣà máa ojú di àtìláàbì tí àwọn èèyàn bá ti ń pariwo nǹkan tí wọ́n ń rí nǹkan yẹn lójoojúmọ́ ẹ rí i pé gbogbo ayé ò máa polongo nǹkan wọn. wọn fa ìdá ọdìmọ àtìbáàbùhù nùsì tọ́wá ti di pé ẹ ká nǹkan yẹn kúrò lẹ́wọ̀n òrí àyè gbàgbé. ọmọ mi ń bẹ níbi tí ọmọ ẹ̀tọ́ ń pè lábíọ́lá ṣùgbọ́n gbàtà abíọ́lá ń jẹ́ abíọ́lá ti ń bẹ láyé ọlọ́run kó bá wà forí jì kó bá wà. ewúrẹ́ gan bẹ́ẹ̀ mọ̀ pé ẹnìkan bẹ kí n jẹ́ abíọ́lá. ọ̀nà méjì òun náà ló kún sí ìdí nìyẹn tó fi jẹ́ pé tá a bá wo alukur'an a rí i pé kur'ani gangan ni olórí gbogbo ìmọ̀ gbogbo ìmọ̀ téèyàn bá fẹ́ mọ̀ láyé èyí wọn máa lúwẹ̀ẹ́ nínú ibùdó ìmọ̀ Quran kí n ti dáa fi sọ eléyìí ẹ rí i pé níbi táyé délé ni àwọn èèyàn máa sọ fún wa pé prison kì í ṣe ilé ìjìyà wọ́n ń pè ní correctional center ìjọba ń pè ní ìjìnlẹ̀ wọ́n ń pè ní prison wọn ààyè láti lè tún àwọn ènìyàn ṣe tí àwọn onímọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ àwọn tá a kẹ́kọ̀ọ́ nípa wọ́n ń pe ìmọ̀ kan ní criminology elimuli jina'i wọ́n máa sọ fún wa wípé the purpose tí wọ́n fi gbé prison kalẹ̀ tí wọ́n bá ń kà á kà á kà á kà á kà á àti main objective gangan ni pé láti jẹ àwọn èèyàn níyà láti correct wọn òun ni prison wà. tí a bá wá wo àyàtà kà yìí a rí i pé táwọn yẹn bá jáde tán bá láwọn ń ṣe sẹ́mínà fún wa tán bá ń sọ ọ̀rọ̀ yẹn àwọn sọ pé ẹ̀dá kẹrin yìí Kùránì ti sọ. torí pé lílo ẹ̀wọ̀n Yusuf lo ẹ̀wọ̀n ọ̀rọ̀ yẹn gan ti clear. wọ́n ti mọ̀ pé kì í sòun ló attempt ìwà gbèrè pẹ̀lú ìyàwó ọ̀fẹ́ àmọ́ lìyànkọ́ ti á bìdálé kalkaba gbogbo ariwo tí ń fọ́n kiri yẹn kó lè rọ̀ nígbà wọn bá rí ẹ̀jẹ̀ má kojú ìwé ká tó súnmọ́ wa kọ́lọ̀ kó máa fi sọ sọ wa ọlọ́mọ pọ̀ wá mọ̀jẹ̀ á dáná mọ̀jẹ̀ wọn ó dáná pọ̀ wá lọ́rùn gbé ọkọ̀ lọ. jẹ́jẹ́ rẹ ò sáré ọlọ́kadà kan bá sáré síwájú rẹ kó ọba tètè ọba kó sọ̀rọ̀ nù. ìgbà tó gba báyìí ká tó gbé ká tó gbé o ti bọ́ sáré kìá lọ. ọwọ́ ajẹ́ ráńdà bọ̀ síbi táwọn ọlọ́kadà pọ̀ sí bí wọ́n ti rú dé nìyí ṣe mọ̀ pé yìí tó súnmọ́ tí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ti gbẹ́ ní ẹ̀dá sáńdá pẹ̀lú ẹ̀dá ọ̀dà tí wọ́n bá gbà mú wọn lè pa wọ́n sì lè sun ọkọ̀ ńná àbí ká tilẹ̀kùn yìí ká ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ rí wọ́n ti ọlọ́kọ̀ yẹn mọ́nú ọkọ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ jù. tírù nǹkan báyẹn bá ṣẹlẹ̀ kọ́lọ́ máa dáàbò rẹ̀ bùn wá kẹ́ni yẹn máa sá lọ police station tó bá dé police station kí ni wọ́n ṣe fún un wọ́n ti máa lẹ̀ wọ́n fi pamọ́ ìfipamọ́ tá a fi pamọ́ yẹn kì í ṣe pé wọ́n ti dájọ́ ọ̀yà fún láti protect torí pé tó bá lọ léjọ́hún àwọn kan ń bẹ nínú àwọn wà níbi tí ìyẹn tán mọ́lé ẹ̀ wọ́n lè wá kà mọ́lé bàbá ní fi sẹ́wọ̀n ẹni tó wá jẹ́ èèyàn ọlọ́kadà ẹlòmíín bẹ tó pábúrò rẹ̀ kan bẹ tó ọ̀gì ni ó ń dà ọ̀rẹ́ tó wọ̀ kàn wọn ó ti parí gbogbo ẹ̀ táwọn fámìlì ó gbowó kan tó di wípé wọn ò tù lẹ̀ atẹ́gùn ó ti fẹ́lẹ̀ inú ẹni tí ń bínú inú rẹ̀ ó jọ ìkásẹ̀lẹ̀ bá ń rí nígbà tá bínú bínú bínú bínú bínú bínú táwa ni ọ̀dà wọn sanwó ẹ̀mí ni ẹnìkan wá ń ya inú fámìlì ẹni tó wá jẹ́ àgbà fámìlì ẹ wá ní àwọn àfáà ẹgbẹ́ ọmọ òun gan náà ẹgbẹ́ owó wá ọmọkọ́mọkulẹ̀ nínú fámìlì tẹ́lẹ̀ igbó ní mu níbi tó dúró sí náà tọkọ ti tẹ̀ ẹ̀mọ́wó wá ẹ̀mọ́wó wá ọmọ ọmọ àsọnu náà ní kẹlẹ̀ ní fámi ṣùgbọ́n dápẹ́ àkọ́kọ́ títẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ tó ní wọn ní sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé bàmí ìdá bá ti ẹ lómi ìmọ̀lé wọ́n fi dáàbò bò ní wọ́n fi protect ẹ̀. bákan náà ẹlòmíì ti ń bẹ tó ṣe wípé ìbàjẹ́ ti ń ṣe láwùjọ tán bá ti fi pamọ́ táwọn tán jọ ń ṣèbàjẹ́ tí wọn ò bá ti ró mọ́ wọn ò ní ṣèbàjẹ́ mọ́ torí pé òní ní ìdá wọn ò lè dá ṣe ìbàjẹ́ yẹn tí wọn ò bá rí àpèjúwe pọ̀ láwùjọ wa náà lónìí bẹ́ẹ̀ni kaba ṣe fìtàfìtàfìtà wàá dàrú ní nàìjíríà ó kùn sí mẹ́wàá yóò kùn sí ẹ̀ka ìpè jẹ́ gbọ́ ma hàn wà ìdí nìyẹn tó ń yẹ pé kì í ṣe pé wọn ò lọ pa kì í ṣe pé wọn ò máa nà lọ kódà ó lè máa gbádùn fẹ́ kó máa jẹun ẹ̀sà fìpamọ́ lèyàn kọ́tù alákọ̀dà gbogbo ariwo tí ń lọ gbogbo ẹ̀ ó sílẹ̀ oníkàlùkù ó fẹ́ dọ̀ nínú òróǹro àwọn yẹn wà ní aims and objectives of creating correctional centre kìí ṣe pé torí fífi àjẹ kálàfẹ́ ò lè wà èyí tí wọ́n wá ń sọ yẹn ń wò sẹ́ ní ìdíkà máa sọ fún kùránì ti kọ́ wa bí tí mo lọ ẹ wọ̀rọ̀ ànábì Yusuf kí ni mm-hmm. ìdí tí wọ́n fi fi ànábì Yusuf pamọ́ gbogbo ariwo táwọn obìnrin ń pẹ̀lú mi tí wọ́n ti rí òun ò tí rí áà tá lọ sápamọ́ tí bá ti ń lọ ó rí ẹ wá lára rẹ̀ ẹ̀jẹ̀ àfipamọ́ tí wọn ò bá rí Yusuf atẹ́gùn ọ̀fẹ́ lẹ̀ aláfíà wà náà ìdí nìyẹn tí wọ́n fi lọ fi ànábì Yusuf tí wọ́n fi pamọ́. láyé jùlọ náà hù hàdáhì. àbáwọ̀ àtọ̀ wọ́n ní kán fi pamọ́ ìlà àǹtọ́ á mọ̀kọ́lẹ̀tùn náà. ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ kiri tí ogun ẹ̀ ó fi sílẹ̀ ẹ̀ ṣètò pé àwọn ìjọba náà máa lò ó. àwọn èèlò ọba ti di pé rígbì ẹ̀sàgbé olórí wọn. ẹ̀sìn pamọ́. nígbà bá fi pamọ́ gbogbo bisabisabisọ nígbà àwọn ṣèkìṣẹ́kì tí wàhálà wọn pọ̀ nígbà ńgbọ́ ga wọn àwọn ṣíà tẹ́gbẹ́ ṣèkìṣẹ́kì ẹgbẹ́ nkàlùkù dákẹ́ ẹni o nígbà wọn sì ìjọba sì pàtẹ́gùn fẹ́lẹ̀ díẹ̀ wọn fi ilẹ̀ pẹ̀lú condition so ìdí nìyẹn tó fi jẹ́ pé iṣẹ́ tí síjínù tó ń ṣe ó pọ̀ kì í ṣe láti fìyà jẹ àwọn èèyàn kí ẹnìkan ṣoṣo kó má kó bá àlàáfíà ẹgbẹ̀rún èèyàn ẹ̀fọn pamọ́ náà nígbà tẹ́gùn bá fẹ́ lẹ̀ ìgbà tó ọba tí ọba padà jáde gan ẹni tó lu ẹ̀wọ̀n àtẹ́jọ́ thirty years wọ́n fún lẹ́wọ̀n forty years ìgbà tí ọba fi jáde yóò ti ewu ẹ kọ́ mọ̀tà gbọ́dọ̀ wù àbí ọmọ thirty five years wọ́n fún lẹ́wọ̀n fifty years ìgbà tí ọba fi jáde ẹ kọ́ mọ̀tà gbọ́dọ̀ wù tí ànábì Yusuf aleyhi salatu wa salam láti lè jẹ́ kí awuyewuye àkọ́kọ́ láti lè dá iyì ìyàwó ọba padà ó ti fẹ́ di ẹ̀sín nínú ìlú láti lè dé kọ́kàn rẹ̀ ó balẹ̀ wípé pé ọmọ ọ̀dọ̀ torí ọmọ ọ̀dọ̀ ní fi wá dẹni àbùkù ẹ̀yà ìtìfọ́ ọmọ ọ̀dọ̀ ń pamọ́ kò ní ọmọ òwe àwọn gbàtó rí mi fi wọ́n fi pamọ́ fún mi òun náà mọ̀ rí gẹ́gẹ́ bí àpàlẹ́ ẹlẹ́ẹ̀kejì oore ló tún jẹ́ fanabi Yusuf kó má bàa ṣubú sínú ẹ̀ṣẹ̀ kí fìtínà ò lè dá ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi sọ pé wọ́n ní ká fi sínú ẹ̀wọ̀n àtàhìn fúngbà díẹ̀ torí pé àtàhìn ìyá àpò tí ń bá ń pọ̀ contextual meaning ni ó ti sáàmì pé tí ọjọ́ yẹn pẹ́ àbí ọ̀pẹ́ bí ẹ bá ń sọ lọ́wọ́ bá bá jọ ìṣọ́lá sanatarọ́ abadahim pé a mọ̀ ẹ́rọ aláìpẹ́ badahim ọ baden dábàá ní baden badahim pé a mọ̀ ẹ́rọ aláìpẹ́ kò pẹ́ tẹ̀síra him nígbà míì ó dẹ̀ tún lè túmọ̀ sí ọjọ́ tó pẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn tẹ̀síìl ẹnu wọn wọn yapa ẹnu lérí àsìkò wo ni anabi yusuf ni wọ́n dá fún pé kó lò lẹ́wọ̀n ó ń bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n ní ó lo oṣù mẹ́fà pé oṣù mẹ́fà ni nígbà tá a bá dúró oṣù mẹ́fà atẹ́gùn ó ti fẹ́ sílẹ̀ gbogbo awuyewuye yẹn àní gbọ́ mọ́ ó ń bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n ní àtijọ́ oṣù mẹ́fà o odidi ọdún méje ni wọ́n ní ó lò àmọ́ èyí tó tẹ̀wọ̀n ni pé ọdún tí wọ́n ní ó lò ọ̀pọ̀ torí pé in tó jẹ́ kánábì Yusuf padà pẹ́ lẹ́wọ̀n á padà sọ ọ́ níwájú wọ́n kàn ní kó wà ń bẹ̀ yẹn fúngbà díẹ̀ ni kì í ṣe pé àníyàn ìjẹniníyà kí atẹ́gùn ṣe fẹ́ sílẹ̀ gbogbo awuyewuye ń pe obìnrin ń pe ni wọ́n ń rí ní fìdí bẹ́ẹ̀ ń rí níbẹ̀ láàrin mọ́ àlàáfíà wà. àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà míì títà kan ń bẹ nílé ẹ̀kọ́ kan wọ́n rí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn iṣu ń tẹ̀lẹ̀ nípa ẹ̀ wọ́n rí pé ó ní quality kan wọ́n lè gbé kó ń bẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ mi. kí ni kí wọ́n fi jẹ̀ka fún kó mọ́ bá wàá dá fìtínà lẹ̀ kó mọ́ dá fìtínà lẹ̀ ẹ máa wo ètò ẹnu iṣẹ́ ìjọba náà má bá gbé ọlọ́ọ̀bì kan wọ́n gbé ọlọ́ọ̀bì tó pupa tó bá tún ṣe díẹ̀ ó gbé ọkọ̀ torí pé kọ́ ọ wọn ó tún gbé ọ lọ síbi tó ti dájọ́ ti àwọn tó o mojú ọ tẹ̀lẹ̀ tún bẹ́ẹ̀ máa mojú wọn tó bá tún kù díẹ̀ tó tẹ́ mojú wọn tó tún gbé ọ ẹ tún gbé lọ ìkà rẹ bó wọn ṣe máa gbé ọ kiri títí tó fẹ̀yìntì náà wọn ò ní í jẹ́ o sọ́ra rẹ dọ̀gá má àwọn tó ń yàn ọ́ níṣẹ́ lọ́wọ́ ó ń bẹ gbogbo àwọn èyí ìyá asatún ìsìlámìyà tó bá wá rí bẹ́ẹ̀ èyí ni nǹkan tí wọ́n sọ fún ànábì Yúsúfù. wàdákọ́lá máa hù sí jìnnà fàtàyà. ọjọ́ tí wọ́n wá ní kánábì Yúsúfù ó wọ ẹ̀wọ̀n àwọn ọ̀dọ́kùnrin méjì náà wọ́n wà nínú àwọn tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún níjọ́ náà. wàdákọ́lá máa hù sí jìnnà fàtàyà. àwọn ọ̀dọ́kùnrin méjì ń bẹ tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún níjọ́ náà tí wọ́n jọ wọ ẹ̀wọ̀n papọ̀ pẹ̀lú ànábì Yusuf. kọ́lá àdúgbò. ìgbà tí wọ́n wọnú ẹ̀wọ̀n tán wọ́n rí ṣe sí ànábì Yusuf aleyhi salatu wasalam. salam torí pọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ó yẹ ká dúra wa léèrè pé bóun náà ṣe lè mọ̀ pánábì Yusuf máa ń rọ àlà kò yẹ kí wọ́n mọ̀ àmọ́ àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n nígbà tí wọ́n wọnú ẹ̀wọ̀n ànábì Yusuf aleyhi salatu wasalam dáadáa ló ń ṣe ń bẹ̀ ẹ̀ńtọ́ bá rí tó torí jọ yóò lọ bá yóò bá sọ̀rọ̀ túra ká àwọn tó bá rí pé wọ́n fẹ́ máa fìyà jẹra wọn yóò gbìyànjú yóò ṣàtúnṣe láàrin wọn bẹ̀ yóò ràn yàn lọ́wọ́ níbẹ̀ ó wá ń sọ fún wọn wípé nínú ìmọ̀tọ́ lọ́hún fún mi onítùmọ̀ àlá ó sọ fún wọn ni gbẹ̀yìn abá làlà bó bá sọ fún mi ń tùmẹ̀ fún anabi yusuf ó sọ bẹ́ẹ̀. kọ́lá ahaduma inni arani asiru kọ́mùrọ̀. ọ̀kan nínú àwọn ọ̀dọ́ méjì wọ́n ti jọjọ pẹ́ fá nínú ẹ̀wọ̀n ìkan wá lálàá nínú àwọn méjèèjì kọ́lá ahaduma ọ̀kan nínú àwọn ọ̀dọ́ méjì tọ́hún àtànẹ́bí yusuf jọ wọ ẹ̀wọ̀n ó wá ní inú àárọ̀ ní èmi ńlá làmórí lójú ran wípé wípé mò ń pọn ọtí àwọn àbó onímọ̀ tẹ̀síìl wọn ní kọ́múrú ń bẹ̀ yẹn kì í sọtí torí pé nínú tí wọ́n fi ń ṣe ọtí òun ni inap ó ní mo ríra mi mo lálàá wípé júì mò ń fún omi tóró èso inep mò ń fún fọ́ba mo lálàáfẹ́ torí pé àwọn alárúbáwá wọn a máa pe ìnà tí ibi tọrọ bá já sí wọn a fi máa pọ̀rọ̀ lápèjúwe àlgá ìtù nínú èdè lárúbáwá kí ni yóò bá rẹ̀ á ní ẹ́ ìgbẹ́ abẹ́kọ̀ imi àmọ́ ní èdè lárúbáwá àlùgá ibi tá a máa gbọ̀n tẹ́ sí kì í ṣègbè ló jẹ́ bẹ́ẹ̀ ààyè yẹn gangan ló jẹ́ àlùgá ìtù nínú èdè wọn a máa lò bẹ́ẹ̀ nǹkan yẹn dárúkọ ẹ̀ ẹ wàá pé ibi bẹ́ẹ̀ ń ṣe nǹkan yẹn ẹ ra àwọn àgbàlagbà pé ọmọ yìí ẹ mà mójútó ọmọ sákàrí rẹ̀ ni wọ́n ń pè ní tọ̀ rẹ̀ ọmọ yìí máa ń fa ìtọ̀ rẹ̀ ààyè títọ̀ tí ń jáde àfẹ́dákọ̀ rẹ̀ àwa kan tí ń jáde ń bẹ̀ nínú ọ̀nà ìgbàgbọ́rọ̀ kalẹ̀ ni ẹ̀rọ wa náà dábàá ń sọ nínú ègbò náà mú bọ̀ mo fẹ́ tọ́ẹ́lẹ̀tì mo fẹ́ tọ́ẹ́lẹ̀tì ló ń jẹ́ mo fẹ́ tọ́ẹ́lẹ̀tì tọ́ẹ́lẹ̀tì ààyè yẹn ló ń jẹ́ tọ́ẹ́lẹ̀tì ṣùgbọ́n tó ń sọ ó ti yé wa abẹ́ẹ̀kọ́ ìdí nìyẹn tó ń fi jẹ́ pé kọ́mùrù tí wọ́n sọ níbí wọ́n máa ń fi inap wọ́n fi máa ń tó bá ferment inap grape tí wọ́n bá mú ju ìfẹ́ ẹ̀ jáde tó bá ti ferment ó lè dọ̀tí ìdí nìyẹn nínú àyà yìí tọ́lọ̀ ń fi sọ wípé àrọ́ ní àfihàn kọ́mọ́rọ́. ìní àrọ́ ní àfihàn kọ́mọ́rọ́. ìgbó ń ṣe mí jọ́nà torí pẹ́lú mi ń bẹ kọlọ̀rọ̀ sí mi nínú kùránì gan-an kéèyàn ọmọ abúlé kan máa bu ọtí fún yàn ọtí ọ̀bẹ̀bẹ̀ ẹni tó lòun lálàá tó sọ fún Yusuf iṣẹ́ wo ló lòun rí lójú oru ṣèbí ń pa ọtí fún ọ̀gá yẹn náà àwọn afáà ní kì í sọtí pé kọ́mọ́rọ́ níbẹ̀ yẹn inabu ni yóò kó èso inabu jọ yóò wá máa fún omi rẹ̀ júìsì rẹ̀ òun ló ń ṣe àlá tó lá nítorí nìyẹn. wa qala al náà tún sọ fún ànábì Yusuf pálá tó ń la. inni arani ahmilu fawqa ra'si khubza. ó ní tóun ni wípé òun gbé tírè ńlá òun gbé lérí wọ́n wá búrẹ́dì kún bẹ́ẹ̀. Kàkóló tọ́ èrò mi. Ṣùgbọ́n tó yà àwọn lẹ́nu ni lójú ran àwọn ẹyẹ ni wọ́n wá ń sá búrẹ́dì yẹn jẹ lórí ohun tó ń rí nìyẹn tó ń lá lálàá. Nàbí nàbí ta òwe Ṣèbó sọ pé o mọ̀ tún máa lá ìrẹ̀ Yusuf nàbí nàbí ta àwí Nàbí nàbí ta àwí Ayé nàbí iná àkàbírí nàbí tẹ̀fùsírì. Sọ fún wa ìfọ́síwẹ́wẹ́ àlàyé tá a lá ìrẹ̀ yuso. iná nàrọ̀ kàmínà mọ̀hùnkìní. torí pé bá a ṣe wà nínú ẹ̀wọ̀n yìí tó bẹ́ẹ̀ a rí i pé nire ọ́. Iná dájúdájú àwa. Nàrọ̀ kàmínà mọ̀hùnkìní. Tó ń ti pé a wà nínú ẹ̀wọ̀n yìí náà, a sì tún rí ọ tọkàn nínú àwọn ẹni rẹ nínú wa bá tún àlàyé àwọn àfáà mú jáde ń bì í pé ẹlòmíì ń bẹ kò níwà o kọ̀ǹdíṣàn tó wà ló wà o bẹ́ẹ̀ bá ń bẹ bí bá ń rí jẹ bí bá ń rí mu yóò mọ ẹlẹ́rìn músẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ súnmọ́ ààrẹ ó túká ṣùgbọ́n ẹjẹ́ bí ọjọ́ méje ó pa yóò mọ kànra ni òun ò kí òun lè pààyàn òun lè pààyàn ẹlòmíì bẹ. bọ́lá ń bá ṣe dáadáa fún lẹ́ẹ̀mọ̀ rí mọ́sálásí ni ó máa ṣe dáadáa níbi ẹ̀sìn tó bá dàbí ẹni pókù díẹ̀ káàtó ìkanra ni kò ní jẹ́ mọ́ tánàbí Yusuf wà nínú ẹ̀wọ̀n ló fi jẹ́ pé gbogbo òṣèṣì tá a bá wa ò yẹ kó yí padà ẹlòmíín ń bẹ nígbà tó ń bẹ ń lé gẹ́gẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ dáadáa ni wọ́n mọ̀ ọ́n sí kò yẹ kó yí padà ẹlòmíín náà ń bẹ nígbà tí ń bẹ nàìjíríà ẹni rẹ ni àjọ ń kírun ni ẹjẹ ó dá mẹ yọba máa dún bí ẹran mẹẹmẹẹmẹ yọba máa fi irun ọkùnrin yọba máa fi ẹtí détí ṣebí wọn náà la mọ̀tẹ́lẹ̀ àtẹ́síkúrú بدعائك جمع مالي وإذ مسعاك في لندن وكيرو وإذ مسعاك في لندن وكيرو أتذكر صوتي بغبني بدعائك جمع مالي ìgbà tó ń bẹ lọ pé kọ́lọ́n kó ṣe wọn náà lè yàlàyé Àtẹ́lúkúrù. Sọ ti gbàgbé ni o, ọ̀rẹ́ tí máa ni. Ìdídò ààríkà ìjàmọ̀ àmàlì. Nígbà tó ń fẹ́ lọ ń fún ọlọ́run tèmi náà léèyàn, jẹ́mi náà rọ́wọ́ fi ọ rí. Ìdídò ààríkà ìjàmọ̀ àmàlì. Ìdídò ààríkà ìjàmọ̀ àìlímí. Nígbà tó ń fẹ́ lọ fún ọlọ́run jẹ́mi náà onímọ̀. Ìyàdí ìkéwì pọ̀ fẹ́mi náà nímọ̀ tó ti gbàgbé gbà tó ń bẹ lọ rẹ ní. wà ní màtí àkàbí lọ́dọ̀ wà káírò. wà ní màtí àkàbí lọ́dọ̀ wà káírò. àbọ̀ ẹ̀ máa ní ká má fi káírò sí. wà ní màtí àkàbí lọ́dọ̀ wà káánà. wà ìdí màtò àgàmì Ghana. rí òun mọ̀ Ghana ọ̀bọ̀ ọ̀wọ̀lé mẹ́wọ̀ àbí wà ìdí Ghana. wà ìdí Ghana. ìgbà tó wá kó Nàìjíríà òde lọ́ńdọ̀ ọ̀yà wèrè ọ̀dà amẹ́ríkà okiruma mọ́ kò yẹ kí wàá wó padà èyíkéyìí inú kọ̀ǹdíṣàn tá a bá bára àríjẹ ni òótọ́ fi ń bẹ lára rẹ náà padà ebi ń pa ọ́ ni dúró lólóòótọ́ ẹlòmíì ń bẹ òótọ́ fi ń sọ jẹjẹ ẹ rí i pé olè ló pọ̀ jù nàìjíríà àwọn èèyàn lọ ń kó ẹrù ẹlẹ́rù wọ́n lọ ń fọ́ ṣọ́ọ̀bù tèmi náà ni mo kú bẹ̀rù wọ́n lọ ń fọ́lé nítorí pé o jáde yunifásitì o òrìṣẹ́ tí yẹn ló ní kó máa di yàwúyàwó tí yẹn ló ní kó máa jalè anabi yusuf aleyhi salatu wa salam tó ń ti pẹ́ nú ẹ̀wọ̀n náà ló wà ẹ̀wọ̀n tí wọ́n sọ fún iná nánàrọ́ọ̀kà. iná nánàrọ́ọ̀kà minal muhsini. iná nánàrọ́ọ̀kà minal muhsini ìrẹ́ Yusuf láàrin wa yìí náà bá a ṣe wà lẹ́wọ̀n yìí. a rí pé ọ̀kan nínú ẹni rẹ̀ ló jẹ́ láàrin wa. ọ̀làlá yá tí kò máa tọ́ àmú túnú sakọ́ nìyí. alẹ́bí Yusuf alayhi salatu wa salam jẹ̀máyà ní tí èèyàn bá mọ̀ kéèyàn sọ pé èèyàn mọ̀ léyìí tí kìí ṣe ti fàì léyìí tí kìí ṣe èèyàn fẹ́ lu ọlá lérí tẹlómìn torí pé ò lè mọ gbó nǹkan tán èyí tọ́lọ́ wọn bá bá fún ọ fa amadi ní mẹ́tẹ̀rọ bí káfá hadith sọ pé mo mọ̀ anabi Yusuf aleyhi salatu wa salam ó wá sọ fún wọn wípé láàyà kọ́ọ̀lù. kọ́ọ̀lù láyà tí kò máa tọ́ àmú túnúzàkọ́ nìyí. إلا نبأتكما بتاويله قبل أن يأتيكما. Ànábì Yúsúfù ní pé kékeré lẹ rí yẹn nínú ìmọ̀ tọ́lọ́wọ́ bá fún mi. Bẹ́ẹ̀ ṣe wà yìí, tí wọ́n bá fẹ́ gbóúnjẹ kan wá fún yín látọ̀dọ̀ ọba tọ́ba bá fẹ́ fi nǹkan kan ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ ṣe wà nínú ẹ̀wọ̀n yìí kó tó dọ̀dọ̀ yín wọ́n sọ fún yín nínú tọ́lọ̀ fún màmí. bí nǹkan kan bá ń bọ̀ wá bá yín níbí èmi Yusuf wọ́n sọ fún yín pé oúnjẹ báyìí wọ́n ń gbé bọ̀ nínú ìmọ̀tọ́lọ̀ wọn fi mọ ànábì Yusuf ni pé ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ àlá nìkan ẹ̀bùn wọn bá fún mi ní torípa ànábì ọlọ́ni Yusuf ọlọ́run ti fìyàn jí kí ẹ bẹ́ẹ̀. qala la yatikuma ta'amun turzaqanihi. oúnjẹ kan ò ní wá bá yín léyìí tí ó máa jẹ́ oúnjẹ àjẹsẹ̀mí fún yín láàyè tẹ wà yìí. ìlànà bá tòkó máa bí táwílì kọ́bílà ayé àti àkómà. nítorí ń sọ bọ́rọ̀ oúnjẹ yẹn ṣe jẹ́ ẹ̀rọ oúnjẹ wo ni omi wo ni wọ́n fi ṣe é ata wo ni wọ́n fi ṣe magí wo ni wọ́n fi ṣe máa sọ gbogbo ẹ̀ fún yín kó tó dọ̀dọ̀ yín. Zàlíkúmá mi máa àlàmọ́ ní rọ́bì. Ẹwà wọn ànájú ọlọ́run ní ẹ mọ̀sọ̀ mi dọ̀lọ́run. Ìyàtọ̀ tẹ́ fi mọ ẹni ọlọ́run àtẹni ìṣòro ó ní ṣùgbọ́n èyí tí mò ń sọ yìí ni ò dámọ̀ fúnra mi. mímọ̀ ọ̀lẹ́mọ̀nì rọ́bì. nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá mi fi mọ̀ mí ni mi ò dámọ̀ ọlọ́run ló fi mọ̀ mí. ìní dọ̀rọ̀kùtù mi látọ̀pọ̀ omi ńlá yóò mínú nàbì lá. ẹ má sì pé òpìdán ni mí kì í ṣe ẹlẹ́bọ kì í ṣe ẹbọ ni mo fi mọ̀ o kì í ṣàlìjẹ̀nu ni mò ń lò torí pé mi Yusuf tẹ rí gbogbo ohun tó jọ mẹ́bọ gbogbo ohun tó jọ málìjà inú mi ò bá ṣe yóò fi sọ wípé ní èmi yóò sọ. ọ̀rọ̀ kutu mi látà mi láàyò mínú nàbílá. gbogbo ìlànà àwọn tí ò bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀ lè mi ń bẹ̀. gbogbo ìlànà tí èèyàn fi mọ nǹkan tí ò bá ti jẹ́ tọ́lọ́run èmi Yusuf ò lọ́wọ́ sí. gbogbo ìlànà ìjọsìn tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run èmi ò lọ́wọ́ sí èmi Yusuf mo pàtì èmi yọwọ́ yọsẹ̀ kúrò nílànà gbogbo àwọn tí wọn ò gbọ́ ọlọ́run ọba gbọ́. wọ́n bil akhirati hum kafirun. bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tí wọ́n sá ìgbàgbọ́ sọ́jọ́ ọ̀kan yìí èmi ò bá wọn ti jẹ́mọ́ ẹ̀wọ̀n kan ìbéèrè ni wọ́n bí o kò dáhùn ẹ̀ wọ́n àti ló kọ́kọ́ ń ṣe fún wọn. ìwọ náà bóyá àfọ àmì ọ ẹnìkan bá wá bọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ kírun títà máa náwó fáwọn ṣé wà sí fún sọ̀rọ̀ ọlọ́run ọba fún ẹlòmíín bí àdánwò tó ní kò sẹ́ni tí ń ṣe àìsílọ́run rẹ̀ ni wàá ló kó wa lábàá ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ olókùdà ń bá gbèsè ayé rẹ̀ ẹnu wá sí lo onídìí kò ṣe fún ẹni tí yóò fẹ̀ṣẹ̀ ẹlẹ̀ tẹ̀ ń bẹ wàmọ́tàmù haram wàmọ́lẹ́bẹ̀sù haram ẹ̀ṣẹ̀ wá sí fún un ẹ bá sọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́n ó lò yín ní sábàbí ìmọ̀nà fún. anábì yusuf aleyhi salatu wa salam kò tí ì fèsì lẹ́rìí tí wọ́n fi wá sí lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣe fún wa. ní tọrọ túnmí látọkọ omi ńlá yóò mìíràn nàbí ńlá. وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ojú ọ̀nà tẹ́mi ń rìn tẹ́mi ń tọ̀ bẹ́ẹ̀ bá mọ ẹni tí ń ojú ọ̀nà bàbá náà ni ojú ọ̀nà bàbá ńlá bàbá mi ànábì Ibrahim. wa Ishaq. ojú ọ̀nà tọ́mọ rẹ̀ Ishaq tó jogún látọ̀dọ̀ Ibrahim. wa Yaqub. ojú ọ̀nà tí bàbá tèmi gángan Yaqub náà jogún lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ jogún lọ́dọ̀ bàbá bàbẹ́. ma kana lana an nushrika billahi min shay. ojú ọ̀nà tá a jogún ọ̀hún náà ni ojú ọ̀nà mọ́sẹ̀bọ ojú ọ̀nà pé àwa ìpa nǹkan kan papọ̀ mọ́ lọ́wọ́ ọba. Àkànà lànà àánú ṣìríkà billahi ní ṣe yìí. Kò tọ́tọ̀ wá rárá bó ti wùlẹ̀ kó mọ ojú ọ̀nà táwa ń tọ̀ kò lẹ́bọ nínú bó ti wùlẹ̀ kó mọ. Zalika min fadlillahi alayna. Àjẹkúrò ọba kó láyàn kúrò níbi ẹbọ ọlá tó tóbi lọ́dọ̀ Ọlọ́run. Zalika min fadlillahi alayna. Eléyìí àjùlọ tó tóbi ni ni tọ́lọ̀wọ̀n bá ṣe fún wa nínú àwọn ẹ̀dá ẹ̀ tí ó sà wa lọ́kàn nínú àwọn ẹlẹ́bọ. wàhálà náà. ó ti fi tàjù lọ lé wa lérí ju àwọn tí wọ́n ń ṣẹbọ lọ nínú àwọn ènìyàn. wàlá ti nà àti sàrọ̀ nà sí láyà ṣùkúrú. ó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ̀ pé dúfọ́ tó dá wọn wọ́n rọ́ ọba ńlẹ̀ òòṣà ni wọ́n ń sìn wọn ò dúpẹ́ fọ́lọ́run. yàtọ̀ ìbáyé sígi. ànábì Yusuf nítọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì ẹni àbámbá gbé náà lájàrún pálù wọ́n ti yàdọ̀ yẹn nù ojú máa rí oríṣiríṣi lẹ́yìn bá ti pẹ́ ń bì kan náà àwọn tó bá jọ wá náà àwọn náà ní ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ̀ ń leke ojú yẹn máa ń rí oríṣiríṣi bàtà wà ní Markaz lábẹ́kúta ntó lọ́dún náà nǹkan kan bá ṣẹlẹ̀ tí ẹ sì mọ̀ pé ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ máa kò sí sákàn kò tó sẹ̀lẹ̀ lẹ̀ oníkálukú ni ó gbalé bó bá wà wọ̀ o lè gbalé tó súnmọ́ lè kéwòn bó sì wọ́ lọ́ba fẹ́ ṣe ránu ó lè lọ wá àárín ọjà lọ́gbà lébẹ̀ kò lè tọ́ka lékè táwa lékè òní. gẹ́gẹ́ bí ọmọ lékè àwa ń wá ilé tówó rẹ̀ tó mọ níwọ̀n torí pé tí ń dọ́lọ́ wa tá a fi dẹ́ngẹ́ òtó àwa mẹ́ta àwa wá ilé tó mọ níwọ̀n tówó rẹ̀ ò ní pọ̀ ilé yẹn ilé ọ́fíìsì ẹni wọn ìparí òkè ìsàlẹ̀ rẹ̀ ó tún wá mú ìdíwọ́ gbó pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn onífẹ́ gbà tí wọ́n máa lé gé dèbíkà náà dèbíkà sáàmù sílẹ̀ abágbàbẹ̀ àwa nìkan là ń gbé bẹ̀ ó bá tún yá àwọn yíbò kan bá tún dé àwọn máa ń fọkùtà àwọn máa ń dé búlọ́ọ̀kù àwọn bá tún gba àwọn náà sílẹ̀ àwọn ẹ̀dọ̀ wà mẹ́ àwọn yíbò yìí iṣẹ́ wàhálà náà máa ń bí ká máa fọkùtà bí ká máa ṣe gbà tó bá ti wá di alẹ́ wọ́n wá jókòó síta wọ́n máa fagbó gbogbo sọ̀rọ̀ǹdì tí wọ́n àmọ́ ọ̀rùn fún gbó àtàwọn ará àdúgbò ti ń suspect nípa àwọn gbogbo ewúrẹ́ ti ń sọ̀rọ̀ ládùúgbò ilé yẹn ni owó ti máa ṣe àwọn àti máa kìlọ̀ fún ewu ní gbogbo ilé ìwé náà àbá àjọjọ rẹ jọjọ àwọn ọba fún wọn yà lọ òórùn gbóhùn gan kọ̀ wá nítumọ̀ mọ́ nígbà tí ń gbẹ̀rẹ̀ lójoojúmọ́ àwọn bá gbọ́n lé àwọn bá lọ lé tiwọn nígbà tá a wọlé alẹ́ ẹjọ́ tá a dé a sùn bóde di bí aago méjì ọ̀rọ̀ làwọn ọlọ́pàá bá dé àtàwọn àgbààgbà ládùúgbò láńlọ́ọ̀dù wọn bá ní ilé òun náà nìyẹn mo ní ọlọ́pàá ó ti jó òní tá a dé báyọ̀ kó gbọ́ ajáde mẹ́rin wọn ní tọ̀ àwọn kó owó àwọn tó ń gbénu léwu ní ọlọ́pàá lọ́wọ́ mo wá ní ẹsẹ ẹja mú ẹdì káàdì wa ọmọ ẹlẹkẹ ni wa ẹnì kejì mi aṣọ ọ̀bọ̀ra lòún fi sọ lórí o aṣọ ọ̀bọ̀ra ló mú mu náà ẹ gbogbo kọ́mídé kòmí àtàwọn ẹ̀wù wọ́n bá kó wa eré la pé wọ́n wa lọ sí police station kan ní ọ̀nà tí ẹ̀ wọ́n lábẹ́òkúta tí wọ́n bá ń lọ sọ́nà èkó báyìí police station kan wà ń kì í ṣe léwé náà lọ́lẹ̀ kó wáyé abakọ adébẹ̀ abanájọ lóru abájọkọ mẹ bí kò di àárọ̀ kan a máa lọ làwọn mi àwọn kéwù ah, àbá sì àjọkọ ilẹ̀ bá tutù lọ wá àwọn tí ó bẹ nìyí mu náà àlẹ́ kankan níbí àlẹ́ ọlọ́run ní kàlà ni. jamaa a lo odidi tó bẹ̀rẹ̀ tó tẹ̀ kan àwọn ibo tójú wọn wá dojú olè gan-an wọ́n ti lẹ́nu bàbá èdè wọn wọ́n ti lọ. àwọn táwọn àjọ máa kéwọ́ mẹ́ta táwọn ń bẹ̀ ńtọ́ wá jẹ́ èèmọ̀ jù tó bá ti wá dára alẹ́ ó wà wọn kọ́ fi wà kò sí fóònù débi pa pélé pé nǹkan báyìí ló jẹlẹ̀ kò sì sẹ́ni tá a mọ̀ rí ẹnìkan wá rìn kọjá ńjọ kan wá ní wọ́n fi ẹ̀jẹ̀ wọn àfa yìí wọn ẹ̀wọ̀n èyí ò lérò ẹni tí ó bèèlì wọn wọn wá sọ pé ìrọ̀dà níbo ilé ike oyún ọ̀ nígbà tí wọ́n ya ẹ̀kọ́ àtinú mọ́tò wọ́n wá fọ àdébẹ̀ àfa wa wá rí tí ah, mọ̀ pé wọ́n mọ̀ rò pa àti ìwọlé ni torí pé ò kọ́kọ́ lọ́sẹ̀ kan tá a ti wọlé kó tó wọ́n pé àwọn rò pa àìsí ni kò sí fóònù ló wà fáwọn. afọwọ́nbẹ̀tẹ̀ àwọn eléyìí ọmọ ilé kéwù ni wọ́n padà apadà dé ńgbà láàfin padà gbogbo ẹrù àwọn ti gbogbo ẹrù wa gbogbo ẹ̀la jìbàlẹ̀ àtọ́njẹ àtàsọ àti àti téèpù kátà àmọ́ fòkùn báyìí tó wọ́n ti gbogbo ẹ̀ lọ. àwa padà sí police station a délé ẹ̀yin lọ́wọ́ á mú ọwọ́ tààlà suspect ẹ̀yin náà ni <laughs> àfa ìkìlọ̀ ń sọ mọ́ ẹ̀yin náà suspect ẹ̀yin náà lẹ́ni ká jáde nínú ilé àfa ẹ̀sàdúrà fọmọ làbẹ̀rẹ̀ èpè olè bùkátà jama ìjẹlẹ tó jẹlẹ yẹn ẹnìkan nínú wa nínú wa fi kéwlẹ̀ ikú tó bá rè ní fìlà ah, mo ní àyà àkókò lẹ́yìn ni àníkúrò rí ànífilé tó lẹ̀ níta wá ṣe náà nìyí àwa tún padà lọ gba léyìí kí ni mo yẹ fà yọ ń bẹ ni wípé ìgbà tá a wá lu ọ̀sẹ̀ kan bí sìn mò ń ṣe mọ̀ pé sáà sì jẹun fọ̀sẹ̀ kan mi ìrántí mọ́ fòjì ọ̀sẹ̀ kan tó bá ti dalẹ́ wọn kàn kọ́ wùdà lọ àwa ń bẹ àwọn kan náà wá wà ń bẹ tó ṣe wípé ọ̀daràn làwọn ìkan wá sọ fún àbá ẹ wo.

Àwùjá ń wà máa lábàtà. Omi ẹ̀dọ́ mú bàtà. Àwọn tí wọ́n bí wa ò mọ̀ yẹn. Omi ẹ̀dọ́ mú nábì náà. Bàbá ní fóònù, bàbá pèlè, wọ́n ní àmà bọ̀ ń lé ni. Bẹ́ẹ̀ ń o tó dàbà náà, ẹ máa bọ̀ ń lé. Kò sí fóònù, kò sí lọlé. Kódà nígbà tá a bọ́ sága àtórí ẹ̀ lọlé. Bí wọ́n bá kí la fẹ́ lọ mú lè náà, ó jẹ́ wọn látó fẹ́ lọ èyí tá a kó wá gbogbo ẹ̀ tó ní lọ. ẹni tó mọ iṣẹ́ bíríṣọ kéṣe wọn bá wà ní ṣe ẹni tó mọ kóóró ọlọ́run roko tá a fi sọ̀tẹ́ni ara ẹnìkan nínú wa torí ẹ̀ fi kéwulẹ̀. kí ni mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé àwọn tíjòkó pa wá á ti dọ̀rẹ́ túláàsì ló àfa báwo ni jẹni ẹsẹ mi ò kí ló kẹtù pẹ̀lú kẹ mọ̀lẹ́dẹ́mi àti ẹ̀jẹ̀ mi ẹ̀ ẹ̀ ẹ̀ kọlọkọ wọlé àtòbí rẹ kó sọ wa mọjà dáràn anabi yusuf ní yàtọ̀ ibẹ yà yàtọ̀ ibà yà séjìn anabi yusuf ẹ̀yin ọ̀rẹ́ mi jọ wà tẹ béèrè mi wọ́n ti dọ̀rẹ́ mi méjèèjì tí pa wá yìí ìdáhùn mí. èmi náà fẹ́ bí ní béèrè kan ìbéèrè yẹn àwọn àfáà wọ́n ní nǹkan méjì ló papọ̀ ń bẹ ìsìfàámù ń bẹ ń bẹ tẹkìrìírí ó ń bẹ ń bẹ wọ́n ní tàkìyír ó ń bẹ ń bẹ wà tẹkìrìírí wọ́n wá ànábì yusuf wá ń bi wọ́n léèrè. àrùbá mùtàfàríkù na fáyé. ǹjẹ́ àwọn ọlọ́run kéékèèké mùtàfàríkù tọ́pọ̀ rẹ́gẹ́dẹ́ òun ń bẹ ṣàgó ń bẹ ọ̀yá ń bẹ títún ní bẹ. bó ṣe lọ rẹ́rẹ́rẹ́ mùtàfàríkù tí ò ló ń kà yẹn. fáyé. lẹ́yìn ló lóore ló lè gbà yẹn lẹ̀ tóun ló lẹ́tọ̀ọ́ sí kẹ́yìn ọmọ ẹjọ́ sì fún. tóun ló lágbára ni. Anillahul wahidul qahhar. Àbí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo bá kàyàkàyà tó kò sí nǹkan kan tó ṣòro fún láti ṣe èwo ló lóore ṣùnú méjèèjì. Ẹ rí i pé Ànábì Yusuf kò sí ìdáhùn léèrè. Kò sí ìtọ́ wọn n wà pẹ̀lú rẹ báyìí nínú náà. Mo yẹ ká nàbí bẹ̀rẹ̀ òun fún bẹ́ẹ̀ anabi ni àìní ala nafsik bí kẹsìrọ̀ tó tutù anabi ni musa àdúrà fún ọ ṣùgbọ́n ما náà jẹ̀nà lọ́wọ́ kan fún mi máa yẹn náà fìlà dáadáa máa kí n rí rí. àwọn èèyàn máa ṣe fáàrí níta wọn máa mutí wọn máa balẹ̀ jẹ́ wọn sì máa fà àwọn àfáà ṣe fáàrí fún wọn bẹ́lọ̀ fún anulé àwọn àfáà ń fún anulé kẹ́nu òyà. ẹ mọ̀ ṣe bàjẹ́ ẹ sì lẹ́ fọkànbalẹ̀ fún àwọn kan bẹ́lọ̀ fún mi sáwọn yẹn ò wá sí fún wọn. anabi yusuf alayhi salatu wa salam wá sí ló ń ṣe fún wọn ó wá ń sọ fún wa pé àwọn ọlọ́run tó pọ̀ rẹ́gẹ́dẹ́ táwọn èèyàn ń sìn kó ló lóore jù ní àbọ́lọ́wọ́ bọ̀ ọ̀kan ṣoṣo. amíláhùn wàhídùn kọ́ ha. àbí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba kàyàkàyà. àtàbùdùn nàmí ń إلا أسماء سميتموها ما تعبدون من دونه ما تعبدون من دونه Ànábì yóò tún kó wá ń lọ fún wa pé gbogbo àwọn tẹ́ ń sìn pátá lẹ́yìn ọlọ́run ọba gbogbo ọba ṣe pọ̀ tó yẹn. ìlà àsùnmọ́ àǹsàmọ́ ìtumọ̀ wá. ẹ̀yin náà lẹ sọ wọ́n lóòkọ̀ tí wọ́n ń jẹ́ ẹ̀yin lẹ pe Ṣàngó ń ẹ mọ eré ẹfun ló kọ èyí tẹ pé ìgbàgbọ́ yẹn pé bá pè ládìó náà kò sí èsì ọba eré náà ni bẹ́ẹ̀ pé lójó ẹ̀rọ òṣèlú yẹn àbí nígbà ẹ̀ mèrè bẹ́ẹ̀ nítàgbọ́ ni yálẹ̀ mí ìdè gba alábí ni ìjọ <laughs> wo ni ìsàkó wà pé ìsàkó ló kọ mi ẹ mẹgbẹmí lálàtì mọ ẹyin náà lẹ sọ wọn ló kó sí àdọlọ ọmọ ẹyin lọ ẹyin tẹ fẹyìn lẹ fún ló kọ Sọ́mọ́ ìtumú wá. Ẹ̀yin náà lẹ fún wa lóòkọ̀ tí wọ́n ń jẹ́. À ń tún wá bá àkókò mú ẹ̀yin àtàwọn bàbá yín náà lẹ sọ wọ́n ló kọ̀ tí wọ́n ń jẹ wọ́n tún ṣe wá dọ́lọ̀ wọn bá mọ yín lọ́wọ́. ọlọ́run ọba ilhukumu illa lillah. gbogbo ìdájọ́ òdodo pátá ti pàṣẹ pàgbùdọ̀ sin ẹni ẹnikẹ́ni àfọlọ́wọ́ bá nìkan. Sálíkà dínú lùkọ́ yìí. Pété yẹn ó máa sin ọlọ́wọ́ bá nìkan náà ní ẹ̀sìn kan ṣoṣo èyí tó péye tí ò lábàhán nú gbogbo ẹ̀sìn tí òjíṣẹ́ ọlọ́run bá ti ń papọ̀ mọ́ ọlọ́run tá à ń gbé ń tọ́yẹ ká gbé fọlọ́run bójúṣe ọlọ́run kì í ṣẹ̀sìn tó péye. ẹ̀sìn tí ń jẹ́sìn lọ́dọ̀ ọlọ́run náà ni ká fọlọ́run léwu ẹ̀ kẹ́nìkan mọ́ bá pín bẹ̀ ìwọ táwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀tọ̀ ìwọ táwọn màláíkà ọ̀tọ̀ ìwọ táwọn onímọ̀ ọ̀tọ̀ ká má lu gbogbo ẹ̀ papọ̀. Dhalika dinul qayyim. Dhalika dinul qayyim. Èyí náà ni ẹ̀sìn tó péye bẹ́yẹn bá lè máa ṣe bẹ́ẹ̀. Walakinna aktharannasi la ya'lamun. Ìpọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn òdodo ọ̀rọ̀ ẹ̀sìn òye wọn, ìyìn tí kì í ṣẹ̀sìn ni wọ́n ń pè lẹ́sìn. òdodo ọ̀rọ̀ ọlọ́run kò yá tó pọ̀ nínú èèyàn jẹ̀mọ́ ẹ wọ adúrú ọ̀rọ̀ sanabi Yusuf sọ kò lọ bí ìbéèrè ó kọ́kọ́ ti wá àtìkájù ẹni ń fún ó yẹ ká kí nǹkan kan wà lẹ́nu ẹ̀ náà ní lè gba òdodo kan nígbà òdodo fún kò ní gbà ó gbúdọ̀ ti ní kí òdodo tẹ́ ń sọ kó tó lè nítumọ̀ nínú gbèsè ayé ẹ̀ ó dàbí ìgbà tí èèyàn lọ gbé góòlù tí èèyàn fi kọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn ó yàtọ̀ náà ní ògbè lọ látara àdé eléyìí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń súnmọ́ ẹlòmíà máa bẹ ọlọ́run bá bò ó láti nínú fámìlì ọlọ́run sì fẹ́ sí yé ṣùgbọ́n nínú fámìlì gbogbo fámìlì mọ̀ wípé ọlọ́run bò láti ọlọ́run sì fẹ́ sí yé ó si yà wọ ọrọ ọlọ́wọ́ bá siye yé bẹ́ẹ̀ bá ní ìdìbẹ́ bá ti dọ́dọ̀ ẹ bó bá ní yóò fún yín àwọn èèyàn ó máa gba owó ṣùgbọ́n wò ní bọ̀rọ̀ ọlọ́run tó bá ń ṣe mi lójú náà ṣe yìí nínú máa kírun déédéé ìjà ṣe yún rọrùn wa iléèwé wa sẹ́ǹtì kí ọba ẹgbẹ́ ọlọ́run máa sànú wa ọlọ́run mọ́ wa ìwọ tó bá wà ní pòsíṣàn báyìí náà kọ́kọ́ ní ọtọ́ lọ́run wọn kò sẹ́ǹtì kí wọn. ẹ máa kí wọn déédéé kẹ́ bẹ́ lọ́hùn ẹ ó lè má ṣe látọ̀dọ̀ mi gan ọlọ́run ó gbé àránṣẹ́ wa èmi mẹ́rin kan tí mo ń ṣe báwọn kò ní í ṣe ṣùgbọ́n náà ni ó ṣe nǹkan yóò lo ẹlòmíì kọlọ fún ọ ní nǹkan ẹ máa bẹ lọ́hùn bẹ́ẹ̀ bá ń kírun déédéé ẹ pé ọlọ́run ó ṣe nǹkan ẹ̀ fún nígbà báyà yọ àárẹ̀ nìkan tó kẹ́ni yóò fún yín kàn yín ọjọ́ ń bá yẹn gbígbà pé òun náà ló ń fún yín ṣùgbọ́n ẹ máa sin lọ́wọ́ ẹ tètè sin lọ́wọ́ ọmọ yín la ẹlòmíì ń bẹ owó àáfàá súnà ní ọmọ ẹgbà owó àáfàá ẹni ọlọ́ọ̀ ni wọ́n mọ̀ ẹgbà wọn ò sí káàkiri gbọ́ òdodo ẹnu rẹ̀ wọ́n dá padà sí ọlẹ́nu ní pé bá ìwọ kọ́lọ́kọ́ à ń ké ní fámìlì ṣùgbọ́n tọrọ ọ̀nà ó bá ìṣẹ̀lẹ̀ ẹnu fámìlì wọ́n dúró dé ó ti jẹ́ pé gbàtọ́rọ̀ ẹ̀ ti délẹ̀ ẹ̀ dúró ṣùgbọ́n tọrọ ọ̀nà wọn bá délẹ̀ ti mọ̀ pé àáfà òun yàwọ̀ torí tọ́lọ́ làwọn máa fi ṣe nǹkan ti wọn ẹ mọ owó ọwọ́ àfa àgbà ọ̀rọ̀ ọlọ́run tá a fà ń sọ fún nínú fámìlì ẹ̀ nígbọ́ jàmẹ́ ẹ̀ wà nẹ́bí yóò sọ kó fèsì ọ̀rọ̀ wọn ọkọ̀ sí wa ti fún un ká lè mọ̀ wípé gbogbo tó ń bá sọ owó ìsọlọ́run o ìmọ̀tọ́lọ́run fún òun ni gbogbo ìmọ̀tọ́lọ́run sì fún òun fi ń pè èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run òun ò fi pè yẹn sọ́dọ̀ ara òun so gbogbo ntọ́lọ́run bá ṣe fún wa náà ìjẹ̀mọ́ ẹjá fi pè yẹn sọ́dọ̀ ọlọ́run o fi ara wa ká fi pèpè sọ́dọ̀ ọlọ́run ká fi jẹ́ káwọn èèyàn látara wa abẹ́ eléyìí tí a gbọ́ ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn ìta àti gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kó wúlò o dúró lẹ́nu tó bá tún dọ̀la Allah a máa tẹ̀síwájú wa صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته آه، kí a tó wo ìbéèrè kan àbí méjì a rí wípé a gba láì fún iṣẹ́ masjidi wa tó ń lọ lọ́wọ́ àtìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo wa náà ni àkópa lọ́nà kààbọ̀ náà ní abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kó bọ̀ wá láṣìírí kí ó kún wa lọ́wọ́ tún jù báyìí lọ. owó tí a rí a rí wọ́n ní a rí one hundred eighty one thousand two hundred and twenty naira lẹ́yìn tó ń túmọ̀ ẹ̀ pé ó kù díẹ̀ kó wọ.

tó àwa náà lọ́lọ́run ó lò ní sábàbí dáadáa fún iṣẹ́ rẹ̀ kọ́lọ́wọ́n bá kí ọlá rẹ̀ ga kí wọ́n ṣe bọ̀ wá láti rí. fún àǹfààní àwọn tí wọ́n bá ń gbọ́ wa ní jíjìnà tó wáyé pé àwọn fẹ́ fowó tí wọ́n ránṣẹ́ àkáǹtì wa ọ̀nà gt bank zero ó jẹ́ ká sórí zero five one nine nine three four four five nine sọ́dájú o kọ́ máa bọ́sákòtò mi o lórí owó sòrò gbàlákàtì ẹlòmíì yóò rà tẹ́mi mo ní ọ̀sẹ̀ ìdíyẹ bẹ́ẹ̀ <laughs> so GT Bank zero five one nine nine three four four five nine nine ó parí GT Bank kọ́lọ́wọ́n bá kí ọmọọṣẹ́ ẹ̀bùn wa láti rí. a ah, dá ìbéèrè díẹ̀. wọ́n ní ntí abá láwùjọ wa ni pé tí obìnrin bá ṣe wọlé ọkọ àwọn ọmọ ọkọ bí àbúrò ọkọ àbáwọn ọmọ ilé yóò máa pè wọ́n ní bọ̀dá kódà kó jù wọ́n lọ àwọn obìnrin náà yóò máa pè wọ́n ní àǹtí kódà kí ó jù wọ́n lọ kí ni tí ó bá tó bá ti kọ̀ tí ò bá pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ó rí gẹ́gẹ́ bí ọmọ tí ò gbẹ̀kọ́ kò lẹ́kọ̀ọ́ kò tún gba ẹ̀kọ́ kí ni islam sọ lérí ẹ̀ islam sọ tó dáa jù ẹ lọ islam jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ mọ̀ pọnra wa lé sotie ìwọ tí o délé ọkọ gbogbo yẹn ló ń gùn gàràgà sọ̀rọ̀ kò ọmọ èjì mi ni ṣé mo ń tẹgbẹ́ ni gbogbo àwọn tó bá lé ọkọ ọ̀hún kà á sotie àmọ́ ìbá ìrínisí nìṣẹ́ni lọ́jọ́ tí wọn náà bá ti respect ara rẹ̀ gbogbo àwọn èèyàn tó kún yẹn náà wọ́n respect rẹ̀ ẹni tí mo jù lọ tí mo ń kúrò ń bọ̀ dá ó sì mọ̀ pé mo jù ọ lọ gbàgbé yóò ṣòro díẹ̀ kó tó máa fọ́ bá mi lórí bí ọ bí mi ò bá sọ fún ọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ yóò sọ fún ọ ìgbà tó délé ọkọ gbogbo àwọn ọmọ kékeré ah, àǹtí kínní àǹtí kínní àǹtí kínní iyì ló ń rà fúnra rẹ ó rí báwọn náà ó ti máa pọ̀ lé tó ti wá báyìí in tó fa tí yorùbá fi gbé nǹkan yẹn kalẹ̀ nìyẹn pé obìnrin tó bá wọlé ọkọ ilé mi ló ti ń bọ̀ wá sínú ilé wọn àtà tiwọn ẹ̀ṣẹ́ tí wọ́n lè mọ̀ bọ̀ ọ́ láàmú ṣùgbọ́n rora rẹ mọ́ wọn bọ́ba ti ń pọ́n wọn lé ó rí ní ìsìn gbogbo wọn náà wọ́n máa pọ́n ọ lé ṣùgbọ́n gbólóhùn ṣé dandan ni kó pè wọ́n láǹtì àbí dandan kó pè wọ́n bọ̀dá ṣe dandan ṣùgbọ́n àwọn gbólóhùn àpọ́nlé ó ń bẹ ẹlòmíín bẹ Eh, Fatima ló kọ Abdullahi ìwọ ló fún ni Abdullahi dóòfin pé ẹ ra àwọn nǹkan mìíràn tá a bá ń lẹ̀ gan àwọn ìyàwó ilé máa ń fún àwọn ọmọ ní ọmọ fún alálàjẹ àǹtí kìíní kan àrán mi fẹ́ sọ ìdí mi <laughs> so islam ò lòdì sí ká máa lo gbólóhùn àpọ́nlé fúnra wa kì í sọjọ́ orí ní máa dìtámì pípọ́n rẹ̀ yẹn lé ọlọ́run fẹ́ ká máa pọ́nra wa lé kódà ẹni tó yẹn jùlọ fún lápọ́nlé ọmọdé kékeré kan lọ wá bí fáwọn náà lòun kí bá ọbẹ̀ ṣe orí bú ni kí ni mo ṣe bó o ṣe sọ yẹn o tún ṣe orí bú ẹ bá sọ bẹ́ẹ̀ mi náà sọ tèmi o kí ló sọ ẹ̀yin náà ṣe orí ìwọ ló fà á islam ò pọn ní dandan pé kò wọn láǹtí bọ̀dà bẹ́ẹ̀ wọn ìwọ ló ń pọn rẹ̀ lé kò sí ẹ tó bá ti ń pọn yìí àwọn yẹn náà ò yìí ṣùgbọ́n o dé tó o nínú àgbà àwọn tí bá yẹ fún mi tètè wọlé ọkọ bá ti bírú yìí bá ti ah, ah. ẹni tó bá ti ní gbẹ̀ràgà kì í lápọ̀nlé rẹ́ra rẹ̀ lẹ̀ kọ́ lọ́wọ́ bùrọ̀gà sòkè yìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀kọ́ Yorùbá ẹ̀kọ́ tó dáa ni ṣùgbọ́n Yorùbá kàn máa fẹ́ máa látẹ̀jù lẹ́kọ̀ọ́ àṣejù ni ká yọ kúrò ẹ̀kọ́ òun ká gbìyànjú kí ká máa lò kọ́lọ́n bá kí ó dúró sí wa. ìbéèrè kan náà sí. wọ́n ní ìjẹ́ sódà ọkọ̀ tó bá yẹ pé máa ń nà ẹ̀ tá a sì lè máa pè láàfáà. wọ́n ní kí ni ìdájọ́ obìnrin tó ṣe wípé ìbéèrè mẹ́ta ló wà níbẹ̀ òun náà láti dá a dúró lẹ́nu ìbéèrè mẹ́ta lẹ́nu yẹn béèrè ó ní kí ni ìdájọ́ Islam lérí obìnrin tó padà pe ọkọ rẹ̀ lẹ́jọ́ pẹ̀lú pé ó pe ó wàràn lọ́wọ́ Nigerian Women Rights Association pé kán rẹ̀ ń lọ́wọ́ lórí ìyàtọ̀kọ̀ òun fi ń jẹ òun ó gbé ọkọ rẹ̀ lọ ilé ẹjọ́ alábọ́ọ́dé tí wọ́n jẹ́ àjàjàgbara fún àwọn obìnrin ó gbọ́kọ rẹ̀ lọ́bẹ̀ torí lúlù yìí pọ̀ ṣé islam farama kó gbé lọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣé ọkọ tí wọ́n ń nà ìyàwó rẹ̀ táàtì ẹ̀ lè pè láàfà ẹlẹ́ẹ̀kẹta kí ni ìyà tí islam kọ sí lọ́sàn-án àwẹ̀ ọkọ àtìyàwó tí wọ́n ń jà lọ́sàn-án àwẹ̀ ṣé àwẹ̀ wọn tó lálàáfíà àbí kán lọ mú mi. tọ́ ọlọ́kọ̀ wọlé àtúntò rẹ̀ kó sànù wa kì í ṣe ìwọ ọmọlúàbí kì í ṣe kí ni kì í ṣe ìwọ ọmọlúàbí kéèyàn àti ìyàwó èèyàn máa lu ẹni. tàbí Allah subhanahu wa ta'ala kò ṣọ̀ wá ń bẹ̀. kì í ṣe ìwà ọmọlúàbí. ọ̀nà mẹ́ta ni Islam ní pé ká fi bóbìnrin wí. alákọ̀ọ́kọ́ fáìrò òhúnà na ṣe wáàsí fún wọn kí ọba gbé fáàjùrò òhúnà fílímù àbàjì ẹ yàn wọn lódì ṣe rí yàn lódì ń tán bá kó obìnrin mẹ́wàá jọ yíyàn lódì ń yóò ṣiṣẹ́ lórí obìnrin mẹ́jọ àfi tí ọkùnrin ọba mọ̀ ẹ́ o lè ọkùnrin náà mọ̀ ẹ́ ṣe yóò sùn ó lè dọ̀rọ̀ kálẹ̀ ní ìsìnkútọ̀ kí lẹ wá rí sí onítọ̀ ọlọ́run sànù ẹ lẹ́sìn tẹ́ sọ à ṣé kárí kọ́ mọ́ lọ́wọ́ wa ọlọ́run sànù wa ẹ wá wọlé kẹsùn ibi tí mo wà o mo ti bu gàrí kan tí mo fẹ́ mu mo wà ọkẹ́ bọ́ọ̀ bá mọ̀ ẹ́ ṣe dáadáa èyí ò ṣiṣẹ́ pátì yóò padà wá bọ̀ tí ó bẹ̀rẹ̀ torí bọ́lá òun ti so yín pọ̀ kò inú lẹ́yìn ọmọ bó tilẹ̀ tún lẹ́yìn ọ̀fẹ́ tó nígbà tó bá dá bọ́kùnrin bàbá ti dá obìnrin ní kéèyàn fẹ́ ṣe pọ̀ ẹ̀yin bọ́kùnrin bísí pẹ̀lú ó pọ̀ ọkùnrin tún dá nǹkan mi lọ́nṣẹ́ tó ti ẹ̀jẹ̀ pẹ́ni tó jẹ́ lérò èèyàn bẹ́ẹ̀ bá ti dá wọ̀nyí títún dá ó pọ̀ kò dé nínú ti fún wọn dá sí ẹ̀yin ó tó ju kẹ́ wá máa yẹ̀yẹ́ ara yín kẹ́ máa lu ara yín lọ ẹ̀ẹ́dì tó parí ẹ̀ ẹnìkan ò ní mọ̀ sí àmọ́ fọ́dọ̀rẹ̀ bò wọ́n nà ọlọ́mọ ọmọ fèyí ò síbẹ̀ torí pé àwọn obìnrin ní ìbẹ ẹran ewúrẹ́ ò ní wọn bí wọn ò bá tí ì ná ara rẹ̀ ò ní balẹ̀ ó dìbò àtọkọ bá gba bí ẹ̀ kan ara rẹ̀ ó tó balẹ̀. abẹ́lẹ́ ọlọ́mọ fún wa nírú ìyàwó bẹ́ẹ̀ o tòru ẹni tó bá yẹ ẹni tó kángun sóhun nìyẹn bí ọba sí ìná arobìnrin yóò ní kíni kò ní balẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́ mọ́sá wa ní dọ̀rọ́ọ̀bù ẹni tí máa ń na obìnrin má sì fún wa ní ewúrẹ́ obìnrin rahmatu ya arhamar rahimin náà obìnrin tó wá sọ wípé já ìmọ̀ wọn nínú àwẹ̀ tí wọ́n ń ṣe yẹn wọ́n lè jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n ń hùwà aláìlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tẹ́ pé níbi kan ti ń jà wọn kò já síbi wípé wọ́n mú mi bí wọn ò jẹun àwẹ̀ wọn ò já ṣùgbọ́n ládà àwẹ̀ wọn ó lè dínkù torí pé wọ́n ń dojú ti àwùjọ Islam kódà Ọlọ́run lè mọ̀ fún ládà kankan ṣùgbọ́n inú ti wọ̀ gbá láti sọ pé àwẹ̀ wọn já torí pé wọn ò mú mi obìnrin tó yìí sọ pé òun fẹ́ gbé ọkọ òun lọ sí Nigeria Women Association of Women uh, Nigeria Women Association of kìnnìkankan ìmọ̀ràn mi fún ọ ni wípé àwọn wo ló fẹ́ lọ dá ọ̀rọ̀ yẹn ń bẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ní mọ̀ọ́mọ̀ mọ́lára sí yín ṣe bẹ́ẹ̀ lágbà nínú fámìlì yín ẹ láwọn tó jẹ́ olóye ẹ̀dùn wọn bá yín dá sí o tẹ́rẹ́ ẹ̀yin obìnrin tẹ́rẹ́ àwọn tẹ́ ẹ gbé lọ bá wọn kò sí nǹkan ká ìdálẹ́sẹ̀ kò sí tó bá kọ́ ọkọ tó wá lé lọ́kọ rẹ bí wọ́n pè é dọ̀la kò ní yọjú rẹ̀ wọn ò sì lọ́lọ́pàá tí wọn ò fi mọ̀ tó bá wá lé di òní kí lọ́ọ̀yà òun kó yọjú sí wọn tí ẹni bí lọ́ọ̀yà bá ti dá àárín wọn jìnnìjìnnì ọba àwọn èyí ti lọ́ọ̀yà gbogbo àwọn tọkùnrin àwọn jọ síbẹ̀ wọn èyí ti lọ́ọ̀yà tí lọ́ọ̀yà bá ti yọjú sáàárín wọn jìnnìjìnnì ọba torí pé òfin tí lọ́ọ̀yà ó fi máa fọ wọn lórí ń bẹ̀ wọn ò ní mọ̀ dáàmú sí wọn wà ẹ lọ́ọ̀yà ẹ bá wọn lọ parí ẹ̀ ọkọ wà lọ gbẹdọ àwọn ọlọ́pàá rẹ tí wọn ti wá wá báyìí wọn padà jẹ̀bi ibọ ọbẹ náà ni. bó o bá kọ́ńtù tẹ̀lé ọ náà ìjókòó pé káfẹ́ báyìí parí ẹ̀ náà ni kì í ṣe pé wọ́n jẹ́ níyà kankan kì í ṣe pé wọ́n fọlọ́pàá kankan mú. èyí tó dáa jù ni pé ẹ lọ gbé báwọn tí wọ́n bá yín fojú ẹ̀sìn wò ó tí wọ́n pè àkíyèsí ọkọ torí bóbìnrin míì náà máa ń bẹ ẹnìkan wọ́n ṣe interview fún ó ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tí máa ń lu obìnrin wọn ó ní àwọn obìnrin wọ́n máa ń fún ọkùnrin ní emotional abuse ó ní ọkùnrin náà sì máa ń fún obìnrin ní eh, physical òun ò ní pè ní abuse òun pè ní discipline ó ní bẹ́ẹ̀ kò sí ní jẹ́ physical abuse without emotional abuse obìnrin bíi ń bẹ kọ́kọ́ rẹ̀ tó síwọ́ nà lẹ́yìn ọdún kẹwàá ni tọkọ ti mú kàn yẹn mara. síbẹ̀ tìgbà tó bá nà ẹ̀ la yóò tó rí ìfọkọ yẹn nà obìnrin tó yẹ pé ọkọ ń sùn báyìí yóò tó máa gbáǹsẹ̀ pé òní sùn o jẹ́ ń sùn ìwọ òní sùn ẹni tí ń gbáǹsẹ̀ kò lè dá mú o jẹ̀mọ́ tọkùnrin bá fẹ́ rojọ́ ọkùnrin yìí lè ro gbogbo èyí mẹ́jọ́ ọkùnrin yóò pé gbà tó wà lẹ́lẹ́kọ̀ọ́ bọ́kùnrin yóò sọ ni tó mi tì mo ṣe mo ṣe kàn lára nìyẹn <laughs> kò ní sọ ọkùnrin òní rojọ́ pé o ṣe bẹ́ẹ̀ ọgbà mi ń hùn tòmà tó mi tiẹ̀ bó ṣe bó ṣe jìyà nìyẹn ṣùgbọ́n obìnrin òun ó sì ẹ wọ́n wá sí wọ́n yín mú sí mi wọ́n tẹ́jú ọkùnrin òní lè rògbò ẹjọ́ yẹn bí obìnrin àbẹ́gbẹ́ ọkùnrin ló jẹ̀bi ẹ̀yin obìnrin náà ẹ má wùwà tọkọ òfin máa nà yín ẹ̀yin ọkọ náà ọlọ́mọ ṣe yín ní nàbìnrin nàbìnrin torí pé tó bá di pé ń lura yín èṣù ti dúró tì yín o ẹnu lọ fẹ́ gba ojú ló ti gba níjẹ́ ojú bá fọ́ ojú rẹ̀ wà lẹ́nu ìsìn o ẹlòmíín lu ìyàwó ẹ̀ ni ìyàwó dákú ó dákú ni wọ́n àgbẹ̀ ká tó gbọdọ̀ sí oṣù kú kí ló mọ̀ sọ ẹ dákú tó dòtọ́ lọ́hùn ẹ̀jẹ̀ àti sùn bó le jù ṣeré jáde nínú ilé ṣe rí fájùrú nà pátì èyí ò máa ṣiṣẹ́ pọ̀ kàn máa ṣe bí àlejò nínú ilé ẹ̀dá ṣé mo lè kó bàtà mi síbi <laughs> ẹjọ́ tí mo lè fi bàtà mi sí ibẹ̀ yẹn ah, kí ló dé ah, ẹjọ́ ẹ má bínú ẹjọ́ tí mo lè jókòó lórí àga ah, kí ló lè tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ àmọ́ ṣe bí ẹni bí àlejò títí tọ́wọ́ rẹ̀ ó fi balẹ̀ tí ó pé ẹ já parí kí ni mo ṣe ọ̀sẹ̀ mọ̀ ní ìsìn ọlọ́run tó ti fájú wúnà síwájú fájú ìbú ó gbúdọ̀ jọ́ǹpù. látòkè kọ̀ọ̀kan lọ sí nọ́mbà tírì kọ́kọ́ tó bọ́lọ̀ ti tó yẹn tó abẹ́ Allah subhanahu wa kó bá wa múdi ilé wa dúró mẹ́jẹ̀kẹ́sì ọ̀dà ilé wa o obìnrin bẹ́ẹ̀ pípẹ́ tọkọ̀ béèrè obìnrin náà ni ó ìwọ náà ló ń ṣe ṣe tó fi ń jìyà ìwọ náà lọ sọ̀rọ̀ sotiye bá àbá a alẹ́ a ní di two hundred and fifty thousand naira lọ́wọ́lọ́wọ́ ń sìn àti rí àti rí two O oh one two hundred thousand àti one thousand ó forty nine thousand tó bá ti jù bẹ́ẹ̀ lọ sí ẹ̀ mọ̀ wípé owó tí